àwọn ará ilé iṣẹ́ ọlọ́wọ́n bá kí wọ́n bá oníkálukú wa lọ́kùnrin wa àti lóbìnrin alẹ́lẹ́ ìlàhà ìlọ́lá èyí tí a fi mọ́ bára wọ́n sọ̀rọ̀ tí a fi mọ́ ṣẹra wa ní àǹfàní òun náà ni a ti gbọ́ àkọlé rẹ̀ lẹ́nu afáwa tó jẹ́ olùdarí ìjókòó yìí a tọ́píkì wáyé tọ́píkì tí ó bùkátà kí mùsùlùmí kí a farabalẹ̀ láti gbẹ́ àgbọ́yé lórí ẹ̀ dáadáa ni ẹni tí ó súnmọ́ wa àtẹni tí ó jìnà sí wa ẹni tó ní àǹfààní láti wà lórí ìjókòó bákanáà àwọn táà látara ìdí kan àbí kejì láti wà ní ìjókòó ṣùgbọ́n lọ́wọ́ bá kádàrá kí a mọ̀ gbọ́ ọ̀rọ̀ tí a ń sọ yìí àfòkátà kí a farabalẹ̀ kí a gbọ́ kọlọ́bà Allah subhanahu wa ta'ala kó ṣe ní nǹkan tí yóò wúlò fún níkàlùkù wà láyé tásì tọ́píkì tàbẹ́ gbé ẹ̀wò òun náà ní kíni tí a ń pè ní alfitna kò tẹ̀ já sí wípé ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó lo gbólóhùn yìí nínú Al-Qur'an lórí ìrànà ààyè ìgbàmí ọlọ́run á lò gẹ́gẹ́ bá ṣe sọ yìí alfitna ìgbàmí ọlọ́run á lò ní lílo ọ̀rọ̀ ṣe ní lílo wípé ọlọ́run ọba ó fi fìtínà kan yàn ọlọ́ni wà pàtàkì náà kàfùtù náà àfi fìtínà àfi kẹ́ẹ̀ ọlọ́run lò ní ẹgbàwá míì gẹ́gẹ́ bí futuna so àwọn ìtọ́ka sí bẹnu al-Qur'an al-Karim tó dá sípọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó ti mú àwọn tó ti mú gbólóhùn yìí wá lórí ìrànràn ọ̀nà gbogbo ẹ̀ ọ̀rọ̀ tí ẹ pọ̀ lọ́dọ̀ ṣẹlẹ́ ọba sallallahu alaihi wasallam tó kọ́ wa nípa musulmi tọ́lọ́wọ́n ọba tó fi mọ̀ nínú ìmọ̀ àti ẹ̀kọ́ lẹ́yìn náà àwọn onímọ̀ àwọn àfá àwọn náà dáàmú wọ́n gbìyànjú lórí bí àgbọ́yí ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ní agbègbè ọ̀rọ̀ alfitna tó fi lè yíwa dáadáa wọ́n dààmú wọn kọ tírà lórí ẹ̀ débi wípé ó fẹ́ wọ́n nínú tírà hadith táà ní rí kó dá sí wípé àwọn àfá aládé onímọ̀ hadith kí wọ́n mọ́ fi abala àbí agbọ́nrí kankalẹ̀ tí wọ́n dedicate lórí ọ̀rọ̀ ń tàn alfitna al-imam al-bukhari abu abdullah Muhammad bin Ismail al-Bukhari rahimahullah ó ní ó ń pè ní kitabul fitna al-imamu Muslim rahimahullah òun náà ní agbọ́nrin tóun náà ti gbà wá ọ̀rọ̀ anábi sallallahu alaihi wasallam ọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn ẹni ìṣíwájú wa nínú Islam lórí ọ̀rọ̀ ń tàn pè ní al-fitna bákan náà adínú àwọn onímọ̀ táwọn náà kọ tírà lórí ẹ̀ omi àpẹtí rẹ̀ alfitanu omi àpẹtí rẹ̀ masailun filifitna aw masailun filifitanu so tírà pọ̀ jẹjẹrẹ táwọn onímọ̀ tí wọ́n kọ lórí ìta torí ẹ̀ jókòó ní àsìkò yìí nǹkan táwọn àfáà tí wọ́n kọ tírà yìí wọ́n fẹ́ kí ẹ̀kọ́ nípa àmìfitna ká súnmọ́lé nípa ẹ̀ ká ní àgbọ́yé lẹ́kùnrẹ́ lórí ẹ̀ ló já sí pé tàà bá gbọ́yé orin tí ń bẹ́ẹ̀bẹ̀ ọlọ́run ó jẹ̀kú tẹ̀wà lọ́wọ́ aburú tí ń bẹ́ẹ̀bẹ̀ ọlọ́run ó gbé jìnà sí wa ṣùgbọ́n tí ò bá sí àwọn nǹkan wọ̀nyí ààrí tọ́ka sí náà ọlọ́run àbáàdínà arábísàlọ́lọ́run alaihi wasallam abẹ́ràtẹ̀ ẹ̀tún wá rí àwọn onímọ̀ tí wọ́n dáàmú lórí bí àgbọ́yé rẹ̀ sí lè yíwa lẹ́kùn rẹ́rẹ́ sí ó rọrùn kó dá sí wípé látara àìní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kákó sínú fìtínà ó rọrùn kó dá sí wípé àwọn agan láàmọ́ sáré lọ bá fìtínà jẹ́jẹ́ ni fìtínà mọ́ wà àwọn lásàrí tọ́nà ọba tó fi àwọn àfá àwọn onímọ̀ àwọn àfá ar-rabbaniyun àwọn ẹni rí tó ń sì máa ń rí ìyẹ̀lé àmì rí tọ́nà àbá tó fi wọ́n jìkẹ́ wa kọ́nà mọ́sí àbáwà fọ̀rún kẹ́kọ̀ọ́ wọn àwọn tí ń bẹ láyé kọ́nà bá wa ṣe àlékún ìmọ̀nà fún wọn a kí ni tá ń pè ní ọ̀nà méjì ni bó ti ẹ̀já sí pé ọ̀nà méjèèjì náà ìtumọ̀ kan náà òun náà ni ó mú wá ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ìgínníkejì wọn ó yàtọ̀ síra wọn ìgbàmí àwọn àfá àwọn pé alfitna nínú èdè wọn ní tí ń pè bẹ́ẹ̀ òun náà ni ìgbà tí a bá kí erin tá bá kí irin tá kìbọ inú ná yóò wà gbóná àǹfààní tá fẹ́ rí mẹ́ ní wípé àwọn nǹkan tí ó dá tí bẹ lára ní yìí a fẹ́ gbọ́n dànù ọ̀nà táà máa gbà láti fi gbá tí ó gbà tí ó dànù lára irin táà ti bọ́ná ọ̀nà náà ní táàpẹ̀ ní fitna eléyìí ó yé wa àwọn goldsmith àbáwọn alágbẹ̀dẹ nílùú òkè wọ́n kìíní síná tó bá ti wá pọ́n wọ́n mọ̀ wá fi irin ní wọ́n mọ̀ fi lù èyí tí ó dá níbi irin wọ́n mọ̀ gbádànù wọ́n mọ̀ gbádànù ní tí wọ́n gbádànù látara rẹ̀ yìí ètí wọ́n gbẹ́dàdù látara ní yìí ọ̀nà yìí onítàǹpé ní alfitna kálágbẹ̀rẹ̀ kó kiri bọ́ná tó bá ti wá pọ́n a ma wá fi irin bí a máa yóò mọ́ fi lú ilé ìnítàǹpé ní alfitna ta bá wùwá wípé in tí ò da lagbá kúrò níbẹ̀ kálíbà lè rí tó dáa bákanáà ó ti ẹ̀já sí wípé èyí tó dáta léèdì gan látara wípé afẹ́ gbá tí ó dá kúrò lára rẹ̀ yìí afara ní òun náà so a rí pójú méjì ló gbé wá ojú wípé ká fara ní nǹkan ká lè bá lè rí tó dá látara rẹ̀ léyìí tó dá sí wípé òun náà rí ìfarani ṣùgbọ́n ìfarani méjèèjì yìí ẹ̀sìn ló wá jẹ́ ká gbọ́ yé ìtàn pè ní alfitna gangan alfitna nínú ẹ̀sìn a máa túmọ̀ sí alìbtìlá alìyàktìbár òun ni tàà lè pèlédè Yorùbá gẹ́gẹ́ bí àdánwò kí àdánwò kó dé bá ni èyí tàà máa ṣe nílé ìwé wọ́n la máa pè ní ìdánwò òun ni ká sẹ́tì ẹ̀záàmù fọmọ léèwé ká mọ̀ afẹ́mọ̀ bóyá ń tá nǹkan ó yé àbí òye afẹ́ mọ òndí wọn tó mọ̀ nínú tàà ti kọ́ ó ṣe kò ṣe àdánwò ni fọ́mọ yìí torí pé bákan méjì ni ó lè jáde lẹ́ni tí ò mú tó ó sì lè jáde lẹ́ni tí ò ní mú rárá ṣùgbọ́n alamọ́ tàà torí ẹ̀ ṣe ìgbà míì fitna a máa túmọ̀ sí al-ibtila àdánwò kọ́lọ̀mbà Allah subhanahu kó dániwò kọ́lọ̀ ń fẹ́ mọ̀ bóyá adúró déédé àbá àdúró déédé àbí kọ́lọ̀ ń fẹ́ fi lékún ìgbàgbọ́ ẹni sọ́lọ́un ẹni tó ti dúró tòfin ọlọ́un ẹni tó ti dúró sílànà tọ́lọ́un ẹni tó dá sí pé ntọ́lọ́wọ́n bá ń sọ ló ń ṣe òfin tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fáwọn ànábì rẹ̀ òun ló ń lò ẹ̀sìn ọlọ́run lọ́kàn ṣoṣo náà ló ń ṣe ọlọ́run ó wà fi kẹ̀kẹ́ dán o nínú tẹ́ni tó nífẹ̀ẹ́ sí bóyá ni ọlọ́run lè mú lọ ọlọ́run fẹ́ mọ̀ bóyá ti bá mú lọ ṣé ẹni yìí sì mi torí towó ni àbí ọmọ ni wọ́n pọ̀ lọ́dọ̀ rẹ̀ ní díẹ̀ mú kan kúrò nínú ẹ̀ àbí kí ti ẹ̀mú gbogbo wọn so tọ́lọ bá gbélé ikó ni láti lè mọ̀ bóyá ṣáàǹsí òun ọlọ́run ní pàápàá àbá àti ẹ̀sìn ọlọ́run ní pàápàá eléyìí lámọ́ pẹ̀lú kí al-ibtila al-ikhtibar táàmọ̀ tún sí kí ni àdánwò àpẹẹrẹ ilé yìí pọ̀ jantirẹrẹ anábi sallallahu alaihi wasallam ó sì bá wọn sọ̀rọ̀ náà ní agbọ́nrí agbọ́nrí ẹlẹ́ẹ̀kejì alifitna a máa túmọ̀ sí àtàdìb àtàdìb ìyẹn ní káfíkàn èèyàn ní tíyàn sí nínú ìyà kọ́lọ̀bá Allah subhanahu wa ta'ala kó fi kàn èyàn tí yẹn tọ́ sí nínú ya tọ́lọ̀ rí pé ẹni yìí àṣemáṣe lẹ́ni yìí ṣe sọ́lọ́run ó béèrè fún ìyà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá fún ó béèrè fún ìbínú ọlọ́run ọlọ́run wá fún ó béèrè fún ó di dandan ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala yóò fi tó tọ́ sí yóò fi kàn eléyìí ọ̀nà méjì ni a máa jẹ́ al'ajila au al'ajila ìgbà míì a máa wáyé kọ́lọ̀n kó ètè kíkan ni ó béèrè fún ó wùwà rẹ̀ ó sọ̀rọ̀ rẹ̀ ó ṣìṣẹ́ sí rẹ̀ ọlọ́run sì gbé e kó e tó béèrè fún tó wùwà sí yìí tó ṣìṣe sí ẹ̀yí ọlọ́rẹ̀ mọ́ fi kan ọlọ́run wà lọ́ra rẹ̀ eléyìí ni sábàbí tọ́lọ̀bá Allah subhanahu wa ta'ala tó fi dá iná kalẹ̀ ìyáná tọ́lọ̀n kó fi ìyáná jẹ ni fìtínà ni fún àwọn ará alé rẹ̀ tọ́lọ̀n kó má pẹ̀kọ̀ wá so a rí wípé alifitna ó ní ojú méjì ó wá dán wa wò láti lè mọ ipò tí ìgbàgbọ́ táa ní sọ́lọ́run ipò tó wà eléyìí àǹfàní tí sì máa bí fún ni pé a máa lékún gbàgbọ́ ẹni táa bá wo ànábí ọlọ́run àpẹẹrẹ yìí pọ̀ kódà àdánwò tó le jù ìdánwò tó le jù tọ́lọ́run bó fi kan ẹnìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ ó fi kàwọn ànábí rẹ̀ bí kan bímọ kí gbogbo ọmọ ọmọ sí lójú ayé wọn bí kí wọ́n lówó kí owó kó parun lójú ayé wọn bí kó dá sí pé àwọn aráàlú wọn àwọn èèyàn wọn tọ́lọ̀wọ̀n bá náà wọn sí láti lè fi wọ́n mọ̀nà wọ́n gbógun ti wọ́n ní gbogbo ọ̀nà tí yẹn máa ń gbà gbógun ti ni lórí jíjẹ múmu lórí ibùgbé lórí àǹfààní ilé ayé kún wọ́n kọ́ dí wọn kọ́mọ́ láwọn kan wọ̀nyí ẹ̀rí àwọn àpẹẹrẹ yìí ààbà ìlànà bí Muhammad sallallahu alaihi wasallam tó fi sọ fún wa pé aṣáàdùn náà sì bẹ̀lẹ̀ al'ambiya ó ní àwọn ẹni tó dá sí pé nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n ma rí albala yàní alfitna tí wọ́n ma rí àdánwò lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run mọ̀ dẹ́wọ̀n ojú al'ambiya ó láwọn ni àwọn ànábì ọlọ́run àwọn náà sì bàbẹ́ bẹ́ẹ̀ni ẹ̀rì ẹlòmí ti fẹ̀sì islamu sílẹ̀ olówó ṣe islamu ọ̀tẹ́bá gbégélódé anígbà tó ń wáṣẹ́ tó ń òríṣẹ́ ẹlẹ́bífẹ́ islam sílẹ̀ wọ́n ti kílódé ah, ẹ̀mọ́ fẹ́ bọ́lọ̀ kọ́lọ̀ fún mi lọ́mọ kò dẹ̀ fún mi lọ́mọ kọ́ fún mi níyàwó nìkan ni ó gbà gbogbo ẹlòmí ò tẹ̀ tí níyàwó ní gbogbo fẹ́ islam sílẹ̀ kò ṣùgbọ́n anábì ọlọ́run bá wò anábì sallallahu alaihi wasallam ó ní inna ashadda an-nasi bala'an al-anbiya láwọn tí wọ́n rí àdánwò ọlọ́wọ́ jù tọ́lọ́wọ́ ó dánwó jù al'amìyà ó làwọn ànábì ọlọ́run ó wà ní thumma al'amthal thumma al'amthal lẹ́yìn wọn àwọn tọ́lọ́wọ́ bọ́ mọ́ dánwó jù òun ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe bí àwọn ànábì ọlọ́run yẹlẹ́nikẹ́ni tó bá fẹ́ rìn lànà wọn ló bí já sí pé agbọ́nrin yìí kọ́lọ́run kó dáyànwò torí pé yẹn dúró tọ́lọ́run ọlọ́run fi ń lékún ìgbàgbọ́ ẹni ni ó fi ń lékún oore ni ó fi ń fà wá súnmọ́ ara rẹ̀ ni so ọdún méjì òun ni fìtínà ló lè wáyé ọdún méjì òun ni fìtínà lè bàṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ sẹ́ni ire a máa pè ní kíni bàlá a máa pè ní kíni al-iqtibar aw ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ sẹ́ni tí èṣẹ́ ni ọlọ́run àtàdìbò ni ẹ̀rí afìyàjẹ́ ni ọlọ́run fìyàjẹ́ ni ọlọ́run gbẹ̀san lọ́wọ́ rẹ̀ ni bí àpẹẹrẹ nísìn nínú òfin ọlọ́run ẹnikẹ́ni tó bá jalè tá a bá sì bẹ nílùú tó ti lo òfin ọlọ́run ní pípé tó jalè tá a sì rí wípé kò sí ń tá fi lè tú ẹni yílẹ̀ yẹn ni ìjọba ẹ̀sìn tó fi lè túlẹ̀ lórí ẹ̀ṣẹ̀ tó dá yìí wọ́n á lòfin ọlọ́run balẹ̀ lórí wọ́n ń lo òfin ọlọ́wọ̀n bá lé lórí kí ni kan náà òun náà ni kí ọlọ́run wasáàrùkù wasáàrùkù fàktáwà ìdíyàwómá ọlọ́run ní tẹ́ẹ̀ bá ti mú wọn èyí ìjọba ẹ̀sìn ẹgbẹ́ wọn lọ́wọ́ irú eléyìí tààdìbò ni wọ́n fi ìyàjẹ́ ẹni yìí ó dúró tòfin ọlọ́run ó kò fún ọlọ́run bá mọ́ àwọn aráàlú wá gbógun ti débi wípé wọ́n mú wọ́n sì gé lọ́wọ́ a rí pé àwọn èèyàn méjèèjì yìí tí wọ́n gé lọ́wọ́ yìí ọ̀tọ̀tọ̀ ní eléyìí wọ́n gé lọ́wọ́ mímbábi tààdí lámímbábi ní tìláwà pẹ̀lẹ́tìbá wọ́n gé lọ́wọ́ torí pé ó wọ́ ti kún ọlọ́run fi ṣàdánwò fún so àwọn ọ̀nà méjèèjì yìí òun lágbọ́ tán pè ní alifitna awilifitan àwọn àdánwò àbí àwọn ìfìyàjẹni agbọ̀yé sí lábẹ́ eléyìí tàbá wo ìtànpẹ̀ ní fìtínà ó wá pín yẹlẹyẹlẹ ìyẹn ni ìfìyàjẹni tàbí gbọ́yé tàbá ti gbà pé fìtínà a máa túmọ̀ sí ìfìyàjẹni a ti máa túmọ̀ sí ìdánniwò ìta wá ń pè bẹ́ẹ̀ tàbá ní káwò ní bàmú sí ìfìyàjẹ ni ó pọ́ ọlọ́run lè ti ara ọkọ kó fìyàjẹ ìyàwó ọlọ́run lè tara ìyàwó kó fìyàjọkọ ọlọ́run fi ìyọ ọmọ kó fi fi arísìkì owó tíyàn ń wá fi ṣe ìfìyàjẹ ni tọ́lọ́run ò sì ní fún fi ọrọ̀ ta ní owó ní kó fi ìyà rẹ̀ jẹ wá so kò síbi tí ó lè gbà wá ló bí dásí pé tábálí kámọ̀ wá kà lọ ààlè ìká ó pọ̀ ju eyín adígbè lílọ bákanáà bẹ́ẹ̀ náà ni tí a ń pè ní alfitna ìyẹn ni fìtínà tó túmọ̀ sí àdánwò lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ mọ́ fi dá àwọn onígbàgbọ́ àwọn onígbàgbọ́ òdodo àwọn ẹni ayò rẹ̀ tó mọ́ fi dá wọn wò tó fi lékún gbàgbọ́ wọn òun náà kọ́ àgbàmí a máa wáyé látàrọ ọmọ a máa wáyé látara ọkọ látara àyàwó a máa wáyé látara mọ̀lẹ́bí kódà a máa wáyé látara jẹ́mu kò síbi tó náà lè gbà wáyé ló dá sí pé eléyìí náà kan òun náà ló ń kà yẹn lábí wa Muhammad sallallahu alaihi wasallam a rí nínú àkọsílẹ̀ rẹpẹtẹ a máa bẹ ọlọ́run kọ́lọ́run kó ṣọ́ òun min fitnatil dina níbi àdánwò tí máa tara ọ̀rọ̀ jáde kíyàn lówó ẹlòmíràn bá tó máa ti lówó báyìí gbogbo kan lòun ní wọ́n ní ẹ̀ṣẹ̀ sí yánà àmà ẹ̀sìn ò ṣe é ṣe láì lówó ẹ̀wọ́n ní ibi parúkọ́rọ̀ mi wọ́ ẹ̀sìn ò ṣe ṣe láì lówó táàbá lówó alẹ́ ìṣẹ́ sí láì mọ̀ pé mélòó mélòó lówó tí ò rẹ́sì ṣe mélòó mélòó tọ́lọ́run fi owó tó ní ọlọ́run fi discipline rẹ̀ ni ó fi ń fi ìyà rẹ̀ jẹ ni so fìtínà ń bẹ nínú owó anábì sallallahu alaihi wasallam ó dé kúrò pé fìtínà ń bẹ nínú ìgbésí ayé ìṣẹ̀mí mélòó mélòó lẹ́yìn tó ń ṣẹ̀mí tó sì dá sí pé ọlọ́run fìyà jẹ ni kódà kẹ́lómi ti kú olóore jùlọ kéyẹlómi ti kú olóore ẹ̀rí bẹ́ẹ̀lẹ̀ lómi ìsìnlẹ̀ yìí ikú tó ti kú a máa jẹ́ fìtínà fún wà ní kùsànà tó dá a máa jẹ́ fìtínà fún wallahi ẹlòmí ìsìnlẹ̀ ìṣẹ̀mí tó ń lò láyé a máa jẹ́ àdánwò fún ọlọ́run fi ń lékún gbàgbọ́ fún ni so kò sí ibi tẹ́lẹ̀ yóò ti lè tí ò lè gbà wọlé bá ni yẹ́lá náà bá Allah subhanahu wa ta'ala ọlọ́run ni innama amwalukum ọlọ́run ni ẹgbọ́ amwalukum àwọn dúkìá yín wa auladukum àwọn ọmọ yín àdúwà oní fitna fitna ọlọ́run àwọn kan wọ̀nyí fitna ni wọ́n jẹ́ fún yín ló fi dá sí pé bá lówó Owu kọ ni ìgbẹ̀yìn fọkànbalẹ̀ fọ́dá kìí ṣe ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni kíyàn lọ́mọ owó ni ìgbẹ̀yìn fọkànbalẹ̀ fọ́dá kìí ṣe ìbẹ̀rẹ̀ àfìgbàta bá tó pófin ọlọ́run lórí owó wa àti wa àtàwọn ọmọ wa fi àwọn àfẹ́ẹ̀sì arí nínú wọn tí wọ́n pín fìtínà sí ọ̀nà méjì níbàmú sí alkebiro wasogiro fìtínà tó tóbi fìtínà yìí tóbi níbàmú sí pàdánù wa Muhammad sallallahu alaihi wasallam ó ti sọ fún wa ohunkóhun tánàbí sallallahu alaihi wasallam ti sọ fún wa pé yóò ṣẹlẹ̀ kò gbọdọ̀ má ṣẹlẹ̀ èyí lára tí ẹ ká gbọ́ gangan ni a sì ń bọ̀ wá lórí ẹ̀ so fìtínà kan bẹ tó tóbi fìtínà kan bẹ fìtínà náà lòun náà ṣùgbọ́n kò tó àkọ́kọ́ anábì sallallahu alaihi wasallam ó sọ fún wa nípa ìmọ̀ yọ ìdà ká má pa èèyàn ká má gbẹ̀mí àwọn èèyàn ó ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam ó lóhun ni fìtínà tó tóbi jù mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ́ra ká dáàbòbò ara wa ká má mọ́ pa àyàn ká sì má para wa tí ìbá ṣe lọ́rọ̀ ọ̀nà jihadi jihadi ẹ̀sìn islam ìlànà ká ṣe jihadi sójú ọ̀nà ọ̀tọ́lọ́ léyìí tó nílẹ̀ nínú òfin ẹ̀sìn ṣùgbọ́n nínú fífẹ́ ọlọ́run àti nínú kádàrọ ọlọ́run eléyìí ṣẹlẹ̀ èyí ló bí sábàbí tó fi pa Usman ibn Affan radiyallahu ta'ala anhu ìgbà tó ti lè pa Usman ibn Affan làdáwò ti bẹ̀rẹ̀ láàrin àwa mùsùlùmí òun ni ìtẹ̀jẹ́ àwọn èèyàn sílẹ̀ ní èéfí ju àwọn mùsùlùmí kan kèé jọwọ́ lójúmọ́ bẹ́ẹ̀ sì ni àdánwò láni wallahi léyìí tí ó nínú àwọn ìfìyàjẹni nínú àwọn fìtínà lórí ìrànà tí ó mọ̀ ṣẹlẹ̀ láwùjọ mùsùlùmí àbí láwọn olómi tí ṣe lówẹ́ islam gan tí ó mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lágbọ́nrí yìí a gbà yí pé fìtínà kí fìtínà ṣẹlẹ̀ yálà látara ìfìyàjẹni àbí ṣẹlẹ̀ látara àdánwò lọ́dọ̀ ọlọ́run qadra maqdura ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ti kádà rẹ̀ bẹ́ẹ̀ sì kò gbọ́dọ̀ mọ́ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ mọ́ṣẹlẹ̀ akọ́ gbọ́dọ̀ yẹlẹ̀ lẹ́nu kí àdánwò máa ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ mọ́ṣẹlẹ̀ ilé ìjà sí pé tí mùsùlùmí bá gbólé iye à ní dáàmú tó bá dá sí wípé látara iṣẹ́ ọwọ́ wa òun ni tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ sí wa a rí gbá ah, ọlọ́run fi ìyà ń ta lẹ́tọ̀ sí ó fi ìyà rẹ̀ jẹ wá kí ló kù á túnra wá ṣe ó sì já sí pé tó ṣẹlẹ̀ yìí kìí ṣe tí ìta ṣe bí àpẹẹrẹ mùsùlùmí tó ń béèrè ọmọ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ò fún tó ó ní wọ́n ọlọ́run ó nídìí ọmọ yọ̀ǹdọ́ ọmọ fún mi ìwọ ọlọ́run ó nídìí ọkọ yọ̀ǹdọ́ ọkọ fún mi ó nídìí ìyàwó yọ̀ǹdọ́ ìyàwó fún mi ó ń bẹ lọ́ni gbogbogbà bẹ́ẹ̀ ló ń bèèrè owó ló ń bèèrè ọrọ̀ ló ń bèèrè iṣẹ́ ṣùgbọ́n lọ́wọ́ bó fún ní tó ń tọrọ yìí tó ń tẹ́ni yìí bó ṣe ń pò fún ọlọ́wọ́ bá mọ́ ọlọ́wọ́ bó ti dálọ́ ẹni ìyá rí bẹ́ẹ̀ pítọ́ kádàrà lélẹ̀ lódá sí pé àlàyé nípa ọ̀rọ̀ fìtínà ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kádàrà agbọ́dọ̀ gbà pé kò sí bó ṣe wulẹ̀ ká páyọ̀ ọlọ́run bá tó fìtínà ó ṣẹlẹ̀ sí wa bẹ́ẹ̀ sì ni bó ṣe wulẹ̀ ká ṣe tó fìtínà ó sí wa bákan méjì ni so kádàrà ọlọ́run kò gbọ́dọ̀ mọ́ so fìtínà ìtọ́lọ́run bá ni kò sì gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ eléyìí gbọ́dọ̀ jẹ́ tí ó jókòó lórí ẹ̀mí ìwọ̀nba òun náà láàmà dára wa láàmú tàbágbọ́yé eléyìí ó mú wa ká padà sínú òfin ọlọ́run ká padà sínú ìlànà ọlọ́run ká padà sí ìlànà àwọn ànábí ọlọ́run ká pa òfin ànábí wa muhammad sallallahu alaihi wasallam ká pamọ́ ẹlẹ́ẹ̀kejì nínú pínpín adé nínú àwọn onímọ̀ tí wọ́n wo gbogbo fìtínà ìyẹn ni gbogbo wọ́n wá gbé kalẹ̀ wọ́n ló kú sọ́nà méjì alákọ̀ọ́kọ́ òun náà ni fitinatu shahawat ẹlẹ́ẹ̀kejì òun náà ni fitinatu shubuhat fitinatu shahawat òun ni àdánwò tí máa dé bá ni àbí in tí máa ṣẹlẹ̀ sí ni tó dá sí wípé in máa múyàn kú sínú ẹ̀ṣẹ̀

ilé ìlà pẹ̀lú kí fitnatu ash-shahawat ìyẹn ni pé a fẹ́ satisfy adùn wa ẹni tó mú sìgá kò sí tó ń ṣe jù pé ó fẹ́ satisfy ara ẹ̀ lọ ó fẹ́ tẹ́rẹ̀ lọ́rùn lọ ẹ̀rí wọ́n ní ìdẹ́yẹ bá jẹ òun lẹ́yẹ gbé fò ìyẹn ló mẹ́lòmí ló fi mú gbó ló fi mú sìgá ìlú mẹ́lòmí ni kó jìnà sí nínú àwọn adùnlé ayé ìran ẹlẹ́ẹ̀kejì nínú ìran fìtínà o náà ni fìtínà tu aṣubuhat fitina tu ṣubuhat òun náà ni kí ọ̀rọ̀ ẹ̀sìn ká má fi dúdú pé funfun fáwọn èèyàn àbí kọ́rọ̀ ẹ̀sìn kó mọ́ kílẹ̀ sí wa ká mọ́ gbọ́rọ̀ ẹ̀sìn kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe ká gbé kalẹ̀ ìtọ́lọ́wọ́n bá sọ tó ní ká ṣe bá sọ fáwọn èèyàn kan báyìí lọ́wọ́ ní ká o ẹ̀rí ẹ mọ̀ ráwọn èèyàn kan wọ́n mọ̀ sọ pé rárá o ẹ má ẹ̀sùn ní ká ṣòro dílé wa ẹ má ẹ̀sùn ní ká ṣe àṣà wa nígbà tó di tí obìnrin yìí yẹni tọ́mọ́ fi pé yóò máa jẹ ògèlè yóò máa jẹ àmàlà àtẹwédú nìkan ni kò ní sómi ọbẹ̀ ń bẹ̀ ká má ti sọ pé yóò fẹ̀já sí tùsí wọ́n ni tí ó mọ̀ jẹ ní ìfòdìdí ogójì ọjọ́ àwọn ìdílé mi àtààrẹ ni wọ́n fọmọ ọmọ tán bí lóòjọ́ wọ́n fún ní àtààrẹ méje jẹ tẹ́ bá sọ fún wa pé ẹ̀sí tapelé yìí wọ́n ni aha ṣẹ́sì tó sọ fún wa pé ká má ṣòro ìdílé wa ẹ̀sìn ẹ̀sìn ní a máa ṣáájò tó bá dásìkò léyá kápẹ̀rẹ̀ léyá tó bá dásìkò kérésì kájọ sí náà ni, kí láwá lé mẹ́ bó sì dé àsìkò àwọn ẹlẹ́bọn náà nìyí bó ṣe funfun náà bá wọ́n kádàrápọ̀ mọ́ra wọn kífẹ́ lè lè jókòó láwùjọ wọ́n lẹ́sìn ọkọ̀ gbogbo léyìí láìsí méjì ṣubuhat ìrújú ambiguity ìrújú onírú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n kó sí bẹ́ẹ̀ sì ni wọ́n fẹ́ káwọn èèyàn náà kó sí báwọn náà ṣe kó sí àbíkẹ́ ráwọn èèyàn tí ó mọ̀ sọ ipé á ah, kí láwá lè mẹ́ àwọn afáwa nìyí àwọn làwámà àwọn lànẹ́bí wa gbólóhùn tí ó dá kọmọ sọ lẹ́nu àwọn afáwa nìyí ààrọ ọlọ́run bá rí ọlọ́run ti wa ló wà ń kalẹ̀ yìí àwọn ìyá wa bàbá wa àwọn ni ọlọ́run ti ti wa gbólóhùn tí ó dá nìyí tó dá sí pé inú òrújú ni wọ́n kó sí wọ́n sì mọ̀ fi káwọn náà kó sí ní bẹ́ẹ̀ so fitnatu ashibuhat òun náà pọ̀ lọ jantirẹrẹ ṣùgbọ́n ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì òun ni pé fitnatu shubuhat àwọn tí ma sábà ma kó sí ó lè jẹ mùsùlùmí ó lè má jẹ mùsùlùmí ṣùgbọ́n tí ma sábà ma kó sí jù láwọn àfá àwọn àfá ni àwọn tí wọ́n ń pàpẹ mọ́ra ìmọ̀ tó dáwọn náà ni wọ́n mọ́ sọ fún wa ìtọ́lọ́hun fẹ́ àti tọ́lọ́hun ò fẹ́ àfáà ló sọ fún yẹn pé ẹ̀yin èèyàn ẹ̀ anábì kò kankan èmi náà lànábì yín ọlọ́run kò kankan èmi náà lọ́lọ́run bá yín ẹ máa porúkọ mi ẹ máa pè mí báyìí bẹ́ wà nínú ṣòro ẹ porúkọ omi bẹ́ wà nínú ìdẹ̀ra ẹ porúkọ mi orúkọ mi lásán ní àárín àwọn mùsùlùmí àbí láàárín àwọn tí è ṣe mùsùlùmí àwọn tó bá ti ń pàpẹ̀ mara ìmọ̀ àwọn náà máa ń sábà máa ń kó sí fìtínà tó ṣubuhat wọ́n máa ń kó sí fìtínà tó tara ìrújú wá ṣùgbọ́n ìran kejì fìtínà tó ṣahawat àwọn ma bá ń bá sọ̀rọ̀ àwọn náà sábà máa kó sí ẹsọ̀ fún gbélé yóò dáa ó yóò dáa náà fáà àjájáyé mo sì kéré ọ̀dọ́ sì mẹ́jẹ́ ń gbádùn díẹ̀ ẹ̀yin ti dàgbà ẹ̀yin ti darúgbò ẹlẹ́gẹ́mí náà gbádùn bí i ti má gbádùn ẹ̀hẹ́ ìbínú wa tọ́nù padà yíwà ṣe kiri fitnatu shahawati ilé ó ní ẹ̀rí alfitna nọwani ó ní ẹ̀rí fìtínà ìran méjì ni alákọ̀ọ́kọ́ fitnatu shubuhat ìran kan ìyẹn ni ìran ashubuhat fitna tó tara ìrújú wá wọ̀yẹ̀ azamul fitnatai òun ló tóbi jù ó tóbi jù ìkejì lọ ó ní ẹlẹ́kejì òun náà ni fitnatu shahawat òun náà ni fitna látara tó wá látara adùn láti lè ti satisfy passion wa ní tí lèṣtàmíyàn ilẹ̀ àbdí méjèèjì èyàn máa kó sí a lè ríyàn káàrí pó kó sí fitnatu shibuhan káàrí pó sí fitnatu shahwad, ìyẹn lè kó sí méjèèjì táàrí tó dá sí pé yóò mọ́ dá ọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ mọ́ra wọn ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn yóò mọ́ dápọ̀ mọ́ra wọn ẹ má dá wọn lóhun o àwọn ọmọ kan ti dé nísìn wọ́n ní ká máa pè ṣe wà mọ́dún Tìjàní ẹmọ́ dáwọn lóhun àwọn ọgbàlódé ni wọ́n ẹ̀rí àwọn ọ̀rẹ̀lẹ̀ ayé ni wọ́n ẹmọ́ dáwọn kí ló kó sí fitnatu kí nìyí fitnatu shubuhat òun náà ló mọ́ sọ dáwọn wọ́n sọ pé ọtí alẹ́ mutí dáwọn gbogbo Tọ́lọ́wọ́ bá dá pátá wá ni ẹ̀rí wọ́n wàhóró ní hìn bàtọ́lọ̀ ma ń júwé àwọn ìdẹ̀ra tí ń bẹ nínú ọgbà jẹ́nà fún wa nínú sọ́tù rahman ọlọ́run ma ń sọ nípa àwọn obìnrin tó dá sí wípé ẹnìkan ò fọwọ́ kàn wọ́n rí tó dá sí wípé àwọn obìnrin lè ìwọ̀n ètí ẹṣẹ́ nǹkan oṣù ìyá rírú ẹ̀rí obìnrin tí ẹṣẹ́ nǹkan oṣù àmọ́lọ́wọ́ bá dá ó fi wọ́n pamọ́ irú ìran bẹ́ẹ̀ bẹ fún àwọn obìnrin náà báwọn náà bá fẹ́ báwọn náà bá fẹ́ irú náà bẹ́ẹ̀ sábà máa wáyé pé à ah, ẹ̀ tó bá wà báyìí fáwọn ọkùnrin kí ló wà fáwọn obìnrin gbà náà ọlọ́run ni wàhálà kún fi yá máa tẹ́ṣẹ̀ yí anfusukum ọ̀rọ̀ parí ọlọ́run ní ń bẹ nínú àlùjánnà ní tẹ́mi yí bá ti fẹ́ bẹ́mi rẹ̀ bá fẹ́ kó rí ọkùnrin bíi tó bèrè táwọn èèyàn rí wọ́n náà rí bó bá sì fẹ́ rí kìí sí túláàsì má bèrè rí bẹ́ẹ̀ rú mọ́ ṣùgbọ́n ìmọ̀ rí àfáà tí ó mọ̀ sọ yí pé àfáà sọ wípé ẹgẹ́ bí tí ìrú tó kàn wá wọ́n láfà yẹn sọ wípé à ah, kò sáàjẹ́nà kankan níbi kankan sáàjẹ́nà hóró ní hí ní òun ní àwọn ọmọbìnrin ẹlẹ́jẹ́jẹ́ ẹ̀rí wọn ẹ̀rá ọmọ kéèkèé nísì tó mọ́ ṣe eyebrow gbogbo ẹ̀bẹ́ ẹ̀rí wọn ọmọ kéèkèé tó dàbí bèbí bèbí amẹ́ríkà àfáà ni ẹ má gbádùn gbogbo wọn lọ ẹ má gbádùn gbogbo wọn lọ ẹ má kó gbogbo wọn sábẹ́ lọ subhanallah láìsí mi yìí fìtínà olókó sí méjèèjì ló wà láàrẹ̀ ṣùgbọ́n àti ń bẹ̀ tó rò pé eléyìí ọ̀rọ̀ ẹ̀sìn ni bákan náà látara dùn àtara dùn ló mẹ́ni yìí sọsọkúsọ èyí ló fọ́tá afẹ́sọ yí pé wọ́kọ̀rọ̀ html lẹ́lẹ̀ abdi méjèèjì a lè rí láàrin yẹn kan bákan náà wọ́kọ̀rọ̀ yẹn fardù bí hadihima a sì kó sínú fitina ṣubuhat fitina iruju níbi ìtẹsẹ̀bẹsẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn ó máa ń dìṣe pọ̀ lọ́rọ̀ adùn àbíkárẹ́ látara adùn òun ti ní ìrújú kìí ṣe látara ọ̀rọ̀ ẹ̀sìn so méjèèjì fìtínà ni ló dá sí pé ìran fìtínà ó pọ̀ tó dá sí pé kò ni ọba ó mọye ìran fìtínà tí ń bẹ gbogbo tọ́lọ́n sì dàpátá dáadáa ètò dáa ìyẹni dáadáa bẹ̀ àti àìdáa bẹ̀ gbogbo ẹ̀ pátá ìyẹni tó hàn sí wẹ́gẹ́ bí àìdá gbogbo ẹ̀ pátá ọlọ́ba Allah subhanahu a máa fi ṣe fìtínà fún ni a máa fi ṣàdánwò fún ni alayhi wasallam anábì tó wá sọ fún àwọn mùsùlùmí ó bá wa sọ̀rọ̀ púpọ̀ ó sọ àsọtẹ́lẹ̀ fún wa ká lè bá lè sá fún nǹkan tó dá sí pé ó lè jẹ́ fìtínà yẹni fìtínà fìyàjẹ́ tó lè fasábà bí rẹ̀ fún wa ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam ó bá wa sọ lórí ẹ̀ bákanáà àǹfààní eléyìí ó a lè ṣọ́ra a gbáradì ìtànàbí bákanáà yóò jẹ́ tí ó dáàbòbò wa ká má baà kú sínú fìtínà torí pé tá bá wà àwùjọ wa fìtínà pọ̀ jantirẹrẹ inú ta mẹ́làfẹ́ká ìjí àgbà ó jẹ́ fìtínà láwùjọ wa yìí ara àwọn àgbàlagbà tó dá sí pé ìtò yẹ ká bá lọ́wọ́ àgbàlagbà à ń bá lọ́wọ́ rẹ̀ àgbàlagbà mi ó tẹ́ lọ́rùn irú wáàsí tá ṣe yìí àbáwọn wáàsí báyìí láwùjọ kèé jókòó rẹ̀ ṣùgbọ́n yóò jókòó sí di lúdò ni ìdí draft ni Ah, a àpàrà wọn lẹ́ni kò léyìn lẹ́nu máa inú fún ní yìí gbogbo agbárí gbogbo orùngbọ̀n asọ́nú fún ní ṣùgbọ́n tẹ́ lọ́rùn kó sì túnmọ̀ jókòó sáwọn kan báyìí abẹ́rẹ́ lómi tó dásí pé fìtínà tó ń kó sí ó ní fìtínà àwọn bọ́ọ̀lù ó mọ gbogbo agbálagbà nífà láàárọ̀ ìmọ̀ṣì ń gbọ́ tán ní àwọn àbágbàlagbà kan tó ń jẹ́ àwọn kọmití mọ́ṣíláṣí kan wọ́n mọ orúkọ àwọn players àwọn tíìmù kọ̀ọ̀kan ju àwọn ọ̀dọ́ tí wọ́n jọ ń jókòó sí mítìlì lọ subhanallah ẹ̀rì pé ìjẹ́ àgbà fìtínà ni fìtínà ni bẹ́ẹ̀ náà ni ìjẹ́ ọ̀dọ́ náà ìjẹ́ ọ̀dọ́ fìtínà ni ẹwà àwọn ọ̀dọ́ ẹ sọ fún mi lórí gùnmẹ́rẹ̀ ẹni nílùú wa ní Lagos State wa yìí tó ní kálùkù wa táwà yìí street wo lẹ́fẹ́ dé tẹ́ẹ̀ ní rí àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ subhanallah kámárì wọn àwọn tó mọ̀ ọmọ gbó kámárì wọn àwọn tó mọ̀ ṣe ṣìná lọ́kùnrin lóbìnrin kámárì wọn àwọn tí ó mọ jalè tó pẹ̀pọ̀ ìlẹ́kùn kámọ́rí wọn tó mọ fọ́gbò tó mọ gbára wọn jà láti lè kú dúkìá àwọn èèyàn àbáwọn tó mọ tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ níbo lẹ́fẹ́ ẹ sọ fún mi ní street wa yìí ẹ fún mi ní àwùjọ wa ní Nàìjíríà wa àbíkáwọn tí àwọn sọ àwọn fìtínà míì tó dá sí ni ẹ̀rí ẹlòmí orò bóyá Islam gbé wá lè Boko Haram ṣe láì mọ̀ Islam gbé wọn ò papọ̀ ó dẹ̀ gẹ́gẹ́ bí iná àtomi tí kìí pàdé ṣùgbọ́n lómi ò ní láàrin ìsìsìláàmù ní ẹ̀rẹ̀sì ìsìsìláàmù ẹ̀rẹ̀sì ìsìsìláàmù wọn ṣùgbọ́n láìsí ìmìdí ìsìsìláàmù pọ̀ ẹ̀ wá ní délé láàrin àwọn Boko Haram ẹ̀ ní bá years níbẹ̀ àgbà 90 years àwọn ọ̀dọ́ náà lẹ́bàá mẹ́ so àwọn ọ̀dọ́ kan wọ́n gbàtàn jẹ àdánwò yìí ó kó wọn lọ so àdánwò lórí ìrìnà ló wà láwùjọ tó dá sí pé bí kò sí afẹnitọ́lọ̀n bá là lọ́lù yẹ́lá rábì sallallahu alaihi wasallam nìkan pé tí fìtínà bá ṣẹlẹ̀ láwùjọ kò sẹ́yìn tí ò ní kó lọ ákára alẹ́ ákára oko afẹnitọ́lọ̀n bá là lọ́lù kò sí púùlù mọ́ púùlù yẹni gambling pool kò sí mọ́ gbogbo àwọn tán ta púùlù níjọ́ wọ́n ti gba ṣọ́pù lọ́wọ́ wọn nígbà tí wọ́n rówó lẹ́sàn tó rówó ṣọ́pù sàn ṣùgbọ́n ní sìnkí látó rí niger 60 eh, eh, eh, belt niger belt lagos belt ní tó wà ní sí ilé ẹ sì bá wọn ọ̀dọ́ náà níbẹ̀ rẹpẹtẹ tẹ́tẹ́ tẹ́tẹ́ ìgbàlódé àdánwò ni ìkanu owó èlé owó cooperative alájẹmọ́sùn ìkanu ẹ̀yìn jẹ́ máa tàbá wò lọ́fìlú sáàrí pé fìtínà ó ti rọ́kìnrin káwà so tí yíò bá kẹ́kọ̀ọ́ ẹ̀sì dáadáa táà bá lọ gbọ́n tánàbí ti sọ fún wa nípa àwọn nǹkan wọ̀nyí pé ah, ọlọ́run sọ fún wọn àwọn nǹkan wọn yóò padà máa ṣẹlẹ̀ o in tó yẹ kó jẹ́ ìṣesí mùsùlùmí lórí ẹni yìí o tí yíò bá kẹ́kọ̀ọ́ yìí tó bá gbọ́ fìtínà lè ṣẹlẹ̀ tí ó mú wa lọ ṣùgbọ́n tá a bá gbọ́ á dáàbòbò ara wa kó tó dé ìgbà tó wá tó dé náà sì nìyí ọlọ́run ó gbèrọ galẹ̀ kò nílé mú wá lọ ìyẹn ni tó fa tí kan náà wà fáà alhassan albisiri rahimahullah ó ní ṣe àwọn àfáà nìkan

gbogbo ẹni tó bá súnmọ́ wọn náà òun náà mọ̀ kódà kó tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní mọ̀ kí ló fa nígbà wọ́n bá súnmọ́ wọn fa ni wá ní alẹ́màá gbogbo ni o jahila ha alayi ó sọ̀kalẹ̀ tán ó kó àwọn èèyàn sínú àdánwò tí máa ń tẹ̀yìn fìtínà jáde tún wá ṣẹlẹ̀ àti ìfìyàjẹni tí máa ṣẹlẹ̀ ó kó àwọn èèyàn sínú ìgbàyẹ òun náà wà láwọn èèyàn tó máa mọ̀ pé àà ah, eléyìí fìtínà ni eléyìí àdánwò ni eléyìí àjálù ni eléyìí àrélù ni ló dá sí pé nínú ọ̀rọ̀ tánàdùwà Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ fìtínà ona lè tí a rí a nínú sahih muslim anabuwa muhammad sallallahu alaihi wasallam o ni badiru bil a'mal fitanan anabi sallallahu ni ẹgbọ́ o ẹ tètè ẹ ní ìpán tètè ẹ̀yí musulmi ẹ ní ìpán tètè pẹ̀lú ìmọ̀ ṣiṣẹ́ rẹ̀ ìmọ̀ kínú wákàtí márùn-ún déédé ẹ má sílẹ̀ ẹ kínú wákàtí márùn-ún lójoojúmọ́ ọkùnrin ọ̀ranyàn ni kó máa kí ní jẹ̀mọ́ ìwọ obìnrin kìí ṣe ọ̀ranyàn kó kí jẹ̀mọ́ ṣùgbọ́n ọ̀nà wákàtí márààrún ayé fi kan bọ̀ kan nínú a máa kí déédé bẹ́ẹ̀ náà láwẹ̀ Ramadan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olóore òṣèlá Muhammad sallallahu alaihi wasallam ó ní yẹni ẹ rẹ̀ yìí ẹ fi dájú kọ fìtínà yẹni pé ẹ fi ṣẹ́ rẹ̀ yín ẹ ṣe léyìí tí ó dáàbòbò yín kúrò níbi fìtínà ó nítorí pé kakọ́tọ̀ ilẹ̀ ilé almutlaq fìtínà yìí tó bá dé bí ìgbà tí ooru tóru bá ṣẹlẹ̀ tóru bá dúdú nísìn ẹlò ti dúdú bá ti níròrí ọmọ ẹ̀dẹ́ ni àti ní àdámọ́ dúdú tọ́láwọn bá dá dúdú ìmọ́ sábà máa jẹ́ àmì nǹkan tí ó dá àmì nǹkan tí ó dá ó ló dẹ̀ẹ́gẹ́ bí kíni kàkọ́kọ́ ilé ilẹ̀ almọ́tìlam ó dẹ̀ẹ́gẹ́ bí in tí gẹ́gẹ́ bí in tí ó gé òòrù dúdú ni yẹni tá a bá kú fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rẹ̀ látara wípé àsìkò tí fìtínà ṣẹlẹ̀ iṣẹ́ eré kìí sábà rọrùn ní fún ní láti ṣe ṣùgbọ́n tá a bá tún dín nímọ̀ níbẹ̀rẹ̀ yóò rọrùn fún wa àwọn pass through nínú òkùnkùn ní àsìkò fìtínà a lọ tí fìtínà ní fara kan wa lábàbí sàṣàtọ́rà mi sọ fún wa ní tó dásí pé tóòrù bá dúdú ìyá máa bí àwọn àjẹ́ bí àwọn oṣó òru náà na máa ń ṣiṣẹ́ wọn òru ni bóde ó bá jalè ìmá ọ̀rọ̀ olè wọn lọ́rùn kan jalè lóru gbogbo iṣẹ́ ibi ìmá sábà máa wáyé lóru jù bí ẹni pé kò sáfà ní iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n tí ó máa ṣiṣẹ́ rẹ̀ lóru náà ó rọ̀ lọ́rùn náà lára ni ìnípa tètè lọ síbi iṣẹ́ olóore tọ́lọ̀wọ̀n ọba tó ṣe lọ́ranyàn fún wa àti tí iṣẹ́ ọ̀ranyàn náà ká máa nípa tètè lọ bí àpẹẹrẹ lórí ó ní torí pé yusbi urrojul mu'mina torí pé ẹ̀rẹ̀ lómi láàárọ̀ mu'mini ni ó jẹ́ onígbàgbọ́ òdodo ni ṣùgbọ́n wọ́n yóò sì káfírọ́ nígbà tó fi dìrọ̀lẹ́ látara fìtínà fìtínà ó ti gbé lọ yóò ti di kèfèrí anábì ni bákanáà wọ́n yóò sì mu'mina lómi ní ìrọ̀lẹ́ mu'mini ni mùsùlùmí ni onígbàgbọ́ òdodo ni wọ́n yóò ṣubí káàfirọ́ mọ́ tó fi di àárọ̀ yóò ti di kèfèrí anábìlì yẹ̀bíru dínàhù bí àárọ̀ lẹ́bìnà dúníyà ẹni yìí yóò ti tàdánù a ti fi lára òròdòrò di ilé ayé àǹfààní ilé ayé a ti ta alkiyama rẹ̀ dànù lálẹ́ àná afáyẹ̀dẹ̀wà kínú àpẹẹrẹ bẹ́ẹ̀ pọ̀ láwùjọ wa subhanallah ààrẹ ẹlòmí yóò dúró ṣinṣin nínú ẹ̀sìn àjọ ń kírun ni àjọ ń gbààwẹ̀ ni lọ́kùnrin lóbìnrin àkànrin ni kí ló dé náà mo ti gba jésù sáyé mi rí ah o gba jésù sáyé ẹ̀ kí ni túmọ̀ rẹ̀ àti mo ti gba jésù gbọ́ ni ah tó gbàgbọ́ láti jọ yìí ni mùsùlùmí gbọ́dọ̀ gba jésù gbọ́ àgbàgbọ́ bàbá gbàgbọ́ kèfèrí ni wá ẹni bá pé ànábì kan nínú àwọn ànábì ọlọ́run tó bá fi ẹni bá fi lè takò ó ní ẹ ti di kèfèrí àbáyẹ ni a ní mo ti born again ni túmẹ̀ ó ti sọnù nìyẹn o lálẹ́ àná ajọ́ kìlò last week ajọ́ sí náà ni àpẹẹrẹ ẹ̀pọ̀ láwùjọ wa ànábì ni yusbihu mu'mina káfíran mu'mini ẹni tó jẹ́ kí múmi nínú gbàgbọ́ dodo ni ó ti di kèfèrí so láàrin bàtí fi sínà bá ṣẹlẹ̀ kò sí tí ó lè gbéyàn lọ ta bá wọ̀ tánà ìsinmi tó sọ fún wa yìí ẹwà àwùjọ wa lásán ẹlòmí látàlá tó fẹ́ jẹ ní o ẹlòmí wọ́n sọ fún títí mọ́karabọ̀ mọ́karabọ̀ mọ́karabọ̀ ó karabọ̀ ipò ló ń wá látàrẹ owó ló ń wá látàrẹ ìyàwó ló fẹ́ látàrẹ ọkọ ló fẹ́ látàrẹ ó lọ bẹ́ẹ̀ ẹwà rí kò ní kínú mọ́ ẹ̀rí kò ní gbáwẹ̀ mọ́ ẹ̀rí àfá tó ti ń sọ fáwọn èèyàn la ilaha illallah kùsẹ̀ntà gbọ́dọ̀ sí àfọ́ ọlọ́run bá ọlọ́run nìkan ọkọ̀ yóò ṣó ní ẹ̀sìn islam ó lẹ́sìn yóò wá di pé ẹ̀ẹ́ gbogbo ẹ̀ náà tàbáwò dáadáa náà gbogbo ẹ̀ náà kò sí bí tí yẹn gbá mẹ́ tí ó dọ́dọ̀ ọlọ́run kí ló ṣẹlẹ̀ fìtínà gbà ni anábìbì sọ fún wa pé oníkálùkù wa ká mọ́ ní ìpá ń tètè yẹn láyé tí fojú kéré tó bá pè níṣẹ́ rí mọ́ fojú kéré ẹ̀ ayé fojú kéré ẹ̀ sọ́rí ara ọ̀tọ́ Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa yìí wallahi ni mẹ́lú mẹ́lú lẹ́ni tó ń wáṣẹ́ tí ò ríṣẹ́ ó jáde yunifásitì ló ń wáṣẹ́ gbogbo tó ń rí iṣẹ́ báǹkì ni ah, kò síṣẹ́ iṣẹ́ báǹkì kọ́ ah, musulmi iṣẹ́ báǹkì báńkì ilé rí bá ní àtọ́dámọ́ lọ èyí tó tún rí ilé aṣẹ́wó ni kó wá jẹ́ àkántàtì fáwọn aṣẹ́wó ah musulmi ṣe lé èyí tó tún rí bíúrì ni ah musulmi ṣe lé ọtí ah àdánwò yóò wà pọ̀ ọlọ́run dánwò fìtínà nàbí ṣùgbọ́n fìtínà wọ́n ni al-ikhtibaru Allah ọlọ́run fẹ́ mọ̀ bóyá ǹjẹ́ súnà tó ń ṣe ìsìláàmù tó ń ṣe ṣe òun ṣe ń torí Elumi látara rẹ̀ yóò bá lọ wallahi yóò bá lọ ẹ̀rù ẹlòmíì yóò torípò mẹ́tíràmù a ní nàìjíríà yóò dá ìlú yóò dá ìlú yóò dá nàìjíríà yóò dá ó nàìjíríà dá ó ní o nàìjíríà dá ó mú pure water nàìjíríà dá ẹ̀rí in <laughs> àwọn aráàlú ní ìtumọ̀ ní bẹ́bá Somalia ẹ mọ̀ pé nàìjíríà dá Uganda ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá dé ìlú Yemen ẹ mọ̀ pé Nàìjíríà dá bẹ́ẹ̀ bá dé Syria ẹ mọ̀ pé Nàìjíríà dá kí ló mú wa ayọ̀pọ̀ rárí tó ń ṣe wá lóòtọ́ ìta ń fẹ́ ó lè mọ́ ti tẹ̀wá lọ́wọ́ tán ilé yóò wá máwọn ẹlòmíì kó wá torí wípé àlékún tí wọ́n wá tí wọ́n rí yìí wọ́n wá fi ìkẹyìn sófin Ọlọ́run wọ́n fi wá ẹlẹ́mí ó travel yóò lọ àríà ìlú yóò dáa àbá ìlú yóò dáa ìlú yóò dáa gbogbo afẹ́ lọ báyìí lọ Germany ni kí ló fẹ́ lọ ṣe ń bẹ́ àwọn wáṣẹ́ lọ náà ni ọmọ ọkùnrin mọ́ sọ̀rọ̀ ẹ̀nù bí òkú rọ́bà ni ẹlẹ́mí lọ ọdún kìíní bó ní iṣẹ́ ìkírun dédé à alhamdulillah dóòdó ọkùn àrí mọ́sálásí láti lè kírun náà bẹ̀rẹ̀ ó dákí ọdún kejì iṣẹ́ ìkírun dédé à ẹ̀mọ́ bá bẹ̀lọ́ at least àṣẹ ọlọ́run nìkan lè mọ́ pa gbẹ̀pọ̀ ní tabaside lálẹ́ iṣẹ́ tí mo rí yẹn kò fàílẹ̀ fún rárá tabaside lálẹ́ rẹ̀ ni mo tún ọdún kẹta bó o ní ṣe ń lọ dédé ẹ irun kò mọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ lórí kíni lórí pé nàìjíríà da ó ṣe kò ṣe òun nínú kí nàìjíríà ó ṣe kò ṣe òun rí ọlọ́run ọba rẹ̀ sí nàìjíríà ẹlòmíì nígbà tó fi dé lẹ́yìn ọdún mẹ́wàá à ní dáa mọ̀ tabati àwọn àrùn àti yá rẹ̀ à ní mọ́yàtọ̀ láàrin àti yá rẹ̀ torí ìyá rẹ̀ fi yẹ́ rí sétí òun náà fi yẹ́ rí sétí ìyá rẹ̀ dínú òun náà dínú ìyá rẹ̀ òun náà wọ ṣòkòtò la ilaha illallah lára àwọn ọ̀dánwò tó lọ nìyí anábì ní ẹ mọ̀ rí àwọn èèyàn nínú àwọn mùsùlùmí wọ́n mọ̀ fi adùn ilé ayé wọ́n mọ̀ fi kó sínú fìtínà kó ní kálùkù wa ká lè mọ̀ yí pé bó ṣe wulẹ̀ kí ìta ń fẹ́ kó mọ́ tẹ̀wà lọ́wọ́ tó bó ṣe wulẹ̀ kí ìta wà ibi ta wà pòsíṣàn ta wà kó mọ́ dùn mọ́ wa nínú tó lókùn ìgbà ta bá sì rí ẹ̀sìn ọlọ́run ọba ṣe a mọ̀ ọba lọ́wọ́ ọba kó bá wa ṣe fún yẹ a nítorí ẹ̀ka wá jẹ́kí fìtínà kó gbé wa lọ ẹwà wọn ọ̀dọ́ yahoo yahoo ti gbé wọn lọ yahoo yahoo kódà òbí mi mọ̀ kó ṣe yahoo yahoo tó bá ti kó lẹ̀ fún bàbá rẹ̀ báyìí ah àjàdí ọmọ ọkùnrin mẹ́jọ ọmọ dáadáa ní ọ tó gbó ń kó lẹ̀ fún ẹni ah, bàbá mi ẹ̀ tí ẹ̀ dá ẹ̀ lè sọ pé kí má jalè mọ́ torípọ́ mọ́ ń jalè ní àwọn yahoo yahoo ń jalè ní ní lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kó sí nísìn àbáwọn tó ń ta tẹ́tẹ́ tó ń ta gambling 1960 bet tó ti wá gbajúmọ̀ láwùjọ àbáwọn tó ń mutí gbogbo àwọn kan báyìí mùsùlùmí a ṣọ́ra níbẹ̀ a mọ̀ bẹ̀lọ́un kọ́lọ̀un kó lékún ìfẹsẹ̀ wa múlẹ̀ sísìn lórí ẹ̀sìn kí àwọn àdánwò tó wà ní àwùjọ kó má gbóní kálùkù wà lọ alaihi wasallam ó tún sọ fún fitan Ànábì ní ẹgbọ́ àdánwò máa ṣẹlẹ̀ alqa'idu fiha khayrun min alqa'im ó ní ẹgbọ́ ẹni bá jókòó tó jókòó tí ó darapọ̀ máa dánwò yẹni ó jókòó kò darapọ̀ máa dánwò ó ló lóore ju ẹni tó dúró ẹni tó dúró tó dúró ti àdánwò lọ ó ní bákanáà ó ní ẹ̀tún wá gbọ́ walqa'imu fiha khayrun min almashi ó ní ẹni tó dúró ti àdánwò ó dáa ju ẹni tó ń rìn pẹ̀lú àdánwò lọ ó ní wẹ̀lmẹ́ṣì ó ní ẹ̀rí ẹni tó ń rìn khairu min as-sa'i bákanáà ẹni tó ń rìn ó lóore ju ẹni tó ń pọ̀sẹ̀sẹ̀ níbi àdánwò lọ ó anásàlá ní man yusharrifu laha tashtashrifuhu anábìnrin ẹgbọ́ ẹnikẹ́ni nínú yìí o tó dá sí pé tó bá wá gbìyànjú tó dáàbòbò ara rẹ̀ tó wá iyì tó dáàbòbò ara rẹ̀ láti má kú sínú àdánwò irú ẹni yìí láìsí méjì ẹni yìí òun náà ni àdánwò ó jìnà sí àdánwò náà ó dáàbòbò òun náà kò ní darapọ̀ mọ́ ó lẹ́nikẹ́ni sì nínú yìí tó bá rí ọ̀nà ọlà tó àdánwò ṣẹlá Muhammad sọ́lá ní kó yá gbìyànjú o bẹ́ẹ̀ lẹ́yìn tó bá ní kàkún láti lè dáàbòbò ara rẹ̀ nínú ẹ̀ka àbí kejì ó yá dáàbòbò ara rẹ̀ ìtàdìsí ìfẹ́ kádìmú òun náà ni wípé tádánwò bá ṣẹlẹ̀ pàápàá jùlọ fún àwọn ẹni tó dá sí wípé wọ́n dúró ti òfin ọlọ́run ọba wọ́n gbìyànjú láti pa òfin ọlọ́run ọba mọ́ àdánwò tó bá ń ṣẹlẹ̀ láwùjọ táwọn bá wọn kópa nínú ẹ̀wọ̀n má sọ̀rọ̀ nípa rẹ̀ o má sọ̀rọ̀ nípa ẹ̀ bó bá sì sọ̀rọ̀ nípa rẹ̀ sọ tó lóore má bá wọn dá sí má pèèyàn sí wọ́gán wọ́n náà má bá wọn kún torí pé tó bá ṣẹlẹ̀ mùsùlùmí a máa gbé mùsùlùmí lọ tó bá ṣẹlẹ̀ a máa gbé mùsùlùmí lọ látara ọ̀rọ̀ ẹnu látara ìṣesí mélòó mélòó lẹni tó dá sí àdánwò tó wà láwùjọ tó sì dá sí pé n tó fi dá sí gan ọ̀rọ̀ ẹnu tó hun náà mọ̀ ẹ̀wọ̀ níjọ́sí nígbàtí wọ́n yìí increase owó epo ìjọba Jonathan tó fi kówó epo láìsí méjì ó ní ọmọ lára ni ṣùgbọ́n kí wá ṣe jáde sọ pé nígbà nígbà mọ̀ bá jẹ́ mọ̀ gbogbo àwọn nǹkan tí torí pàbẹ́ fi ẹ̀dùn ọkàn wá hàn síjọba eléyìí tó ṣẹlẹ̀ nígbà náà ìjọba náà wà fáwọn èèyàn síta ẹ̀rí àwọn tí wọ́n náà lánà kan lápá ànà kan ẹsẹ̀ ẹ̀rí ànà fọ́ lórí àbáwọn tí wọ́n fi bọ́ pa irú nǹkan báyìí tí mùsùlùmí bá ń bẹ lásìkò mùsùlùmí á kóra rẹ̀ níjànú a ní fi ọ̀nà kan àbíkejì káfídásì a ní ṣe àwọn lórí bẹ́ẹ̀ yẹni pé a ní sọ àwọn ọ̀rọ̀ tó dá sí pé yóò mọ̀ jẹ́ ọ̀rọ̀ akin fáwọn èèyàn táwọn ló fi wá jáde bẹ́ẹ̀ láàrin bá wọn kópa nínú ẹ̀ torí pé òṣèlá Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa ó wọ́n wa ó lé wa sákúrò níbi ó ní ó ní ẹ̀ẹ̀gbọ́ as-sa'id ó ní olórí rẹ̀ èèyàn lẹ́mẹ̀n junnibal fitan òun lẹni tọ́lọ̀wọ̀n ọba tó gbé jìnà kúrò ní gbogbo àdánwò yẹni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó lè múyàn kọlu òfin tó lè múyàn kó sínú iṣẹ́ tọ́lọ́un àbí tó lè mú aká kọlu òfin ọlọ́un ó lẹ́nikẹ́ni tọ́lọ́un bá là tọ́lọ́un anábi sọ̀rọ̀ yìí ó tún rìpítẹ̀ lẹ́ẹ̀kan sí ó tún ní iná sa'ida lẹ́mọ̀n jù ní balkitan ó tún rìpítẹ̀ ọ̀rọ̀ ilẹ̀kan sí pé alẹ́nikẹ́nisẹ́ tọ́lọ̀n bá ńlá kúrò níbi àwọn àdánwò àwọn fìtínà gbogbo àwọn tọ́lọ̀wọ̀n ọba tó fi jẹ́ àdánwò láwùjọ bí owó ni ọ̀rọ̀ owó ni ọ̀rọ̀ ọmọ ni ọ̀rọ̀ gbogbo tó ẹni yìí olólùyẹ ẹ̀dá ni anábi sallallahu alaihi wasallam wá ní ẹgbọ́ wàlìmániptúlìyà wàlìmániptúlìyà ṣùgbọ́n ní kẹ́ni tọ́lọ̀ bá fi àdánwò yìí kàn tó fi kàn fasabar ẹni yíwá ṣe sùúrù fàwáhà ẹni yí dáàbùbù ara rẹ̀ kúrò níbẹ̀ ni o ẹni yí borí àdánwò ni o ẹni lódá àwọn àdánwò bó ṣe wulẹ̀ kí ó pọ̀ tó bó ṣe wulẹ̀ kí ó kéré tó bó ṣe wulẹ̀ kí ó tíírí bó ṣe wulẹ̀ kó fẹ̀ tó látara ìjẹ́ ẹmú ní ọ̀rọ̀ ọmọ ní ọ̀rọ̀ ọkọ ni ọ̀rọ̀ aya ni ọ̀rọ̀ iṣẹ́ ni ọ̀rọ̀ òwe ni ọ̀rọ̀ kéwú ni gbogbo àlámọ̀ ilé ayé pátá kò síbi tọ́lọ́wọ́ bó gbé àdánwò wá tó gbogbo ni ṣùgbẹ́nikẹ́ni tó dó nígbàgbọ́ òdodo tó jẹ́ mùsùlùmí tọ́lọ́wọ́ bá fi àdánwò yìí kan ó wá ṣe sùúrù kò torí ẹ̀kẹ̀yìn sófin láti jọ yìí mo wá kí ní mọ́sílásí yìí mo sì sọ fún yín ẹ̀yin ìmọ́ mú wa mo nídi ìyàwó mo nídi ìyàwó ni ah, eh, ah, ìyàwó ọmọ mọ́ mọ́ tí ìdàgbà ah, ẹni àwọn sísà náà ni ìtẹ́bá rí nínú ẹkọ́nú sí ẹlẹ́mí àwọn torí ẹ̀kù ní kínú kí ló dé ààrí jẹmọ́ ààrí mọ́sílásí mo sọ fún yín kí ló sọ mo sọ fún yín mo sọ tí mo wá <laughs> subhanallah la ilaha illallah wallahi musiba ilé tó tóbi àdánwò lánìí wallahi a ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run a ń bẹ ọlọ́run yíò túmọ̀ sí wípé káwá sọ pé a ní ṣe ń tọ́lọ́run wọn bá ń fẹ́ káṣe ìrorí ni ìrorí dìdìrì ni ìròyìn aláìmọ̀kan ni ẹwẹ́lòmíì bóyá ó débi iṣẹ́ ọ̀gá abiṣẹ́ òun ẹ̀sẹ̀kì tó ga bí kó fóun ní sálárì ọ̀la monday láwọn ìpọ̀lọpọ̀ àwọn ìwọ̀n ẹ̀sẹ̀kì sálárì lọ́dọ̀ ọ̀gá abiṣẹ́ nígbà tí wọ́n fún lẹ́tà wọ́n fún ní sack lẹ́tà kí ni yẹn fìtínà ni àbí ìtẹ́lómi ma fi fi <laughs> ìtí ó fi mọ́ ní àìwọ́ ọlọ́run wọ́n sáàkì níbi iṣẹ́ lákùn bá pèsè iṣẹ́ olóore tó dájú ilé ìlọ fún mi kí ní mọ̀ ṣe ó lè bọ́ sí bí apalọ̀ yóò mú tí yóò àwọn amúrẹ̀ ẹgbẹ́ àbí kó mú gbó lọ kó mọ̀ rí aré ìkúnbẹni tó ń rí arọ́ yọ ọ̀nà kí ló dé kí ló dé tó wá mú tó báyìí à ẹ̀fì mílẹ̀ ṣe ọ̀gá mi sàkúnmiṣẹ́ ni mo wá fi ń pàrònú rẹ̀ à fóònù sì máa fi ẹ̀ṣẹ̀ pàrònú rẹ̀ ẹ̀ṣẹ̀ máa ń lékún ìrònú ni ẹ̀ṣẹ̀ ìmá lé kúrò nú so gbogbo gbà kí ìgbà tọ́lọ́hun bá gbé àdánwò kan ní torí pé kò sí kó má ṣẹlẹ̀ sí ni kó má ṣẹlẹ̀ kò sí yẹn àfáà fi fi ọ̀rọ̀ ìdáàbòbò kúrò níbi àdánwò kìí fi ṣe wá sí fún yàn tó bá sì lè gbẹ̀sì islamu nísìn àbí tó bá ti ṣe súnà nísìn mọ́ wọ́rí àdánwò kan ní kẹ́ẹ̀mọ́ ìrọlọ́pàá kódà ó ẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ àdánwò ni wallahi ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àdánwò ni torí pé ẹni bá nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run dẹ̀wọ̀n yẹnà olómìnà fún máa ṣe ìṣewáàsí nínú ìjọ wọn ẹlẹ̀ gbọ́ pásọ̀ pásọ̀ mọ́ sọ pé gbogbo ìṣòro rẹ máa gbébọ̀ wá gbogbo òkèṣòro rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀ ẹwà wo chọ́ọ̀chì ọ̀hún omi wọ bẹ̀ chọ́ọ̀chì kan lè mọ́ ní jẹnẹrétọ̀ wọ́n lè jáná wọn gbà tí church òrówó lé san tí òrówó church san tó sì yé omi ọmọ ní gbogbo gbogbo tó rọmọ bí mọ́bọ̀ wá á fún ẹ lọ́mọ wọ́n tó wọ́yàwó á fún ẹ wọ́n tó wọ́kọ́ á fún ẹ pásọ̀ lè mọ́ ti níyàwó síkọ́ lè mọ́ ti níyàwó ó dẹ̀ lè ti lè níyàwó kó mọ́ ti bímọ ẹ̀rí tó ti jẹ́ pé fitina sọ fọ́ra wa ojú méjì tó máa ń gbà wá a máa kan mùsùlùmí bẹ́ẹ̀ ni a máa kan kèfèrí kò síbi tó lè gbà wá ṣùgbọ́n tó bá kan mùsùlùmí kóhun rí gẹ́gẹ́ bí tọ́lọ́run fi tẹ́sì òun léyìí tí ó fi lékún gbàgbọ́ òun ṣùgbọ́n tó bá kan kèfèrí kóhun rí gẹ́gẹ́ bí tóhun wọ́tí ọlọ́run fi fìyà jẹ òun ni so mùsùlùmí a wà yọnu tọ́lọ́run bá gbé dé tọ́lọ́run bá gbẹ́dẹ̀wò yìí dé a yọnu sí táwọn ọlọ́ntọ́ in tí in táàfẹ́ òun ló fún wa ìta àbèèrè òun ló fún wa ayọnu sí o a ṣe sùúrù ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni walanabuluwannakum bi shay'in min al-khawf ọlọ́ọ̀ni a máa dáyíwò pẹ̀lú kankan min al-khawf nínú bẹ̀rù ìbẹ̀rù ó mọ̀ ní bá mùsùlùmí lẹ́ẹ̀kọ̀ọ̀kan wá ọlọ́mọ̀ ẹni tó ti kú òun lámọ́ títí ẹ̀ àwọn táà ti kí lámọ́ ìbẹ̀rù náà nìyẹn wàláhì ìbẹ̀rù ni ó sì yẹ ká máa bẹ̀rù yìí torí pé bá ṣe wà lánàá kọ́ yìí bá ṣe wà lẹ́ni bẹ́ẹ̀ kọ́ láwà lánàá kí lórí tó fún wa nífọ̀kànbalẹ̀ pé bá ṣe wà lẹ́ni láwà lọ́la àwọn sọ́lápà sọ pé al-ahya àwọn tí látúrùmánù àléyìn alfitanu ààlè nífọ̀kànbalẹ̀ pé fìtínà kan ò lè ṣe wọ́n ìbẹ̀ nínú wọn tó jẹ́ àfáàgbà ìkannú àwọn àfáà al-imam abu abdullah muhammad bin ismail al-bukhari rahimahullah tó rá sí pé wọ́n sọ fún pé ánàkùnlá ah, ẹ má fẹ́ nínú àwọn ọmọ lẹ́làdáadáa lẹ́yìí ẹ fẹ́ tẹ́fẹ̀ adádálẹ̀ wọn ò lè ràn mí ó sì fọ́mọ̀ yìí nígbà tó fẹ́ tán ó bá wọn lọ afágbàlélẹ̀ subhanallah so wa wata wa jẹ́ nǹkankan bó láti wá ní fọkànbalẹ̀ lórí wípé amọ́lá so lè yóò mọ̀ bí bẹ̀rù fún wa lórí ẹ̀mí ọlọ́ni wà lánàbò ebi

wa naqsin min al-amwal ìdínkù nínú dúkìá a máa fi dán yín ẹ̀rí bákan náà wasamarot ẹ̀rí a máa fi èrè èrè oko ní èrè ọjà ní káṣòwò ká má jèrè ọlọ́run ló máa fi dán wò wal anfus bákan náà ẹ̀mí ká máa ráwọn èèyàn táa kásì máa ráwọn ẹni ibi kánmọ́ lọ ma gbá yẹ́ ni musulmi fi ṣọ́rẹ̀ láàfin ní ma sọ tí ò yẹ ká sọ ààrí ma wí tí ò yẹ ká wí ó ṣẹlá muhammad sallallahu alaihi wasallam ó ní ká jìnà sí alwail ẹ̀rí ó ní bákanáà ó ní ọlọ́run bá ń ṣẹ́bi ní gbogbo ẹnikẹ́ni tó dásí pé nínú àwọn obìnrin àbí nínú àwọn ọkùnrin tádánwò bá dé wọ́n wá fá irun orí wọn káwọn èèyàn lè máa pádánwò kan wọ́n eléyìí nínú àṣà àwọn Ìgbò ni tọ́kọ bá kú wọ́n fá irun orí obìnrin àbí kọ́ wọ́n ṣolúdú fóbìnrin àbẹ́ni tó dásí pé tọ́kọ bá kú wọ́n mọ̀ wá gbára yílẹ̀ àìwọ̀ ah, ọlọ́run àìwọ̀ <laughs> ah, ọlọ́run búrẹ́dì

tí kan nínú ọ̀nà tọ́lọ̀ mọ́ ń gbà dáyàn wò nínú tá a fẹ́ tó fi dáwà wò tó bá lè ṣẹlẹ̀ àwọ̀ aṣọ ẹnu wa aṣọ ara wa bẹ́ẹ̀ láṣọ ìròrí wa ìròrí wa wọ́n ah ẹ̀yìn ló tọ́jẹ́ bá wò náà ọlọ́run ah, ọlọ́run wíkẹ́dì ọmọ kan tó fún mi wá mú lọ àṣọ́ o kámọ́rù bẹ́ẹ̀ kámọ́tì àṣọ tó bẹ́ẹ̀ pé àtúnwá sọ kámọ́tì àṣọ pé pẹ̀lú ma ní ah, ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù màmá ẹ ṣe sùúrù bàbá ń tó lọ́wọ́ bá kádàrá ní ọlọ́run tó fún wa náà ló gbà áhà kí lẹ́ sọ yìí ọlọ́run ò dáa ọlọ́run ò dáa ọlọ́run ò bá ṣe kà mélòó láti ìgbọ̀lẹ́ náà wọ́n ẹbá wọn mẹ́dẹ̀lẹ̀ ẹbá wọn mẹ́dẹ̀lẹ̀ kẹwẹ́ kò sọ pé ìdánlọ́run ṣe òdá àbúsọ ṣùgbọ́n farasọ́ ẹbá wọn mẹ́dẹ̀lẹ̀ fi para rẹ̀ ẹjọ́ níbo lọ́nà ọ̀nà tọ́mílá bíríjì wà ẹjọ́ ẹjọ́ níbo ní ọ̀nà òkú wà ọ̀sọ́dà ó fẹ́ parẹ́ tí tó bá para rẹ̀ ẹwù just ordinary common sense lákáyè tó common lọ́n pè common sense tẹ́ pé kò síbi tí ó ti máa yàtọ̀ sí lákáyè ẹlòmí náà tó bá para ẹ̀ àkọ́kọ́ ẹni tó ti kú ti kú ìpara rẹ̀ ṣó dẹ́ni ẹ padà kó dá padà ẹlẹ́kẹ̀ẹ́ tó bá tẹ̀ wá para rẹ̀ ǹjẹ́ tí wọ́n bá wá kú sẹ́ni yóò jìdí dẹni àbí ordinary common sense common sense tó common káàkiri bíyàn bá jókòó tó bá ronú ààrí pé kò sí táà lè ṣe lókùnmà táà ní kàpá àti dẹni ìpadà kí ló kù a sọ́bùrù a ṣe sùúrù lọ́lọ́fin ní wà bá ṣeré sọ̀bìrí ọlọ́niwà Muhammad sallallahu alaihi wasallam ma fún ní ìró dùnú ma sọ fún wọn asọ́bìrí àwọn onífaradà asọ́bìrín àwọn onísùúrù tí wọ́n mọ̀ pé ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí wọn nínú tí wọn wọn ò tọrọ ṣùgbọ́n Ọlọ́run fún wọn wọ́n tọrọ ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn gbogbo ọ̀nà tádọ̀ bá gbà wá sí wọn àwọn ẹni máa ṣe sùúrù wọn máa ṣe paradà lórí ẹ̀ ọlọ́ni alladhina idha asabatuhum musiba wà wa inna ilayhi raji'un gbogbo wa sì ní a padà sọ́dọ̀ rẹ̀ ilé ìlọ́rọ̀ tí máa tẹnu mùsùlùmí jáde ilé ní ìṣe sísí mùsùlùmí máa ń fara ṣiṣẹ́ tí máa fi yẹn sáwọn ènìyàn gbogbo ìgbà kí ìgbà tádọ̀ ọba ti dé tá bá ṣe léyìí lẹ́nu tá fi yàn lára ó túmọ̀ sí pé agbàpádàwọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ẹlẹ́kejì a sì gbàgbé àá ọlọ́run ló mú wá láti lè fi lékún ìgbàgbọ́ wa ọlọ́run ló mú wá láti fi yẹ ìgbàgbọ́ wa wò in bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ lórí ẹsùn pé ẹni bá ṣe sùúrù pẹ̀lú rẹ̀ láìsí méjì ẹni yìí olóríire ẹ̀dá ni kọ́lọ̀ bá Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó rọ̀ wá ní sùúrù gbogbo gbà kígbà ọ̀nà ló fi mọ́ gbà ìgbà mí o lè mọ́ lọ lọ́nà ó lè mọ́ lọ wọ́n lè mọ́ ọ̀rọ̀ pítọ̀ fìtínà tọ́lọ́wọ́n gbogbo ẹ̀ báyìí ni tọ́lọ́wọ́n gbogbo ẹ̀ kó báyẹ̀ kí báyẹ̀ ní wọ́gbà wá tàà kò tó wá gbọ́ wà sí lẹ́sìn ẹ̀ tọ́lọ́ bá fún mi mi mọ̀ bá ni má gbà bẹ́ẹ̀ ìyẹn ni àbútó tí ń rò pé ah tọ́ ọlọ́run fún mi ní ọmọ tó pọ̀ mi ìbẹ̀lọ́n kọ́ ó pàkan náà mọ́ mi ó ok tí kàn bá ti wà kúrú wọn kọ́ ó ti gbọ́wà sí ma wá dúró ti òfin ọlọ́run lórí ẹ̀ ọlọ́run fún mi ọlọ́run ló mú lọ tọ́ ó fẹ́ dẹ́mi wọn ni ma dúró ti ogun tí wọ́n fi làkáì ti ẹrù nìyí ẹ̀kọ́ ma ní afẹ́ ẹ̀ṣù náà ah adẹ́sọ fi kẹ́ ẹ̀ṣùn kẹ́ ah wọ́n dé nìyẹn ẹwọ rúgbọ́n bí rúgbọ́n ṣe gidi ẹwọ bí rúgbọ́n ṣe wọ́n pé tí ah, orí ò ni wọ́n náà fàyè gbá kí nìyẹn fìtínà ti fẹ́ mú ọlọ́ nìyẹn but ah so oríṣiríṣi ọ̀nà ló lè gbà wá tó bá ti mọ̀ bẹ́ẹ̀ nínú àwọn fìtínà gbàlélé yóò ah! mọ́ ẹ̀ gbọ́pẹ́ ní kí n sùn ẹ má bínú ẹ̀dà ó lọ sọ́búrù tó níbi mẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n àtàbáwò ní sáré pé àfi ọkàn sí àfọkàn sí tó lè ló pọ̀ jù kìí sí gbogbo tá a bá fọkàn sí nígbà míì lọ́lọ́ mọ́ fi àdánwò kan alátàrí wallahi ṣùgbọ́n mùsùlùmí tàbá ti mẹ́lẹ̀ kò sí kò sí mi lọ́lọ́ àbò olè gbádánwò rẹ̀ wá ẹwà náà bí wa Muhammad sallallahu alaihi wasallam ìyá àmọ́ gbádánwò sí kàrí tí wọ́n rí ń tán fẹ́ jẹ nílùú Mẹ́kà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jẹ ewé ewé ara agi ni wọ́n jẹ àdánwò kànábì débi wípé àwọn aráàlú rẹ̀ nílùú Mẹ́kà wọ́n gbógun tí wọ́n fẹ́ pa gbogbo ìdílé tí ń bẹ ìlú Mẹ́kà ni wọ́n ní delegate láti pa ǹjẹ́ àti mọ̀ pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam tó ń ti ọmọ bíbí ìlú Mẹ́kà wọ́n lé kúrò nínú ìlú rẹ̀ ǹjẹ́ àti mọ̀ pé bílá náàbí sálọ wọ́n tún lọ sábà níbẹ̀ pé àwọ̀ iṣẹ́ agbẹ̀mí rẹ̀ ni Ndị àti mọ̀ pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti ọwọ́ ara rẹ̀ ló fi gbé mẹ́fà sí ẹ̀ẹ̀kan tó kù oṣù kẹta tánàbí ikú lòun náà kú ìjá sí mọ̀ wípé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ìyàwó mẹ́tàlá ló ní tọ́lọ̀ bá yẹ̀ǹda fún mélòó nínú wọn ló bímọ fún kódà ẹni tí ó títílà káyẹ ló ti ẹmọ rò pé ẹ kó bímọ ní wá bímọ Aisha radiyallahu ta'ala anha kò bímọ tó fi kúrò láyé obìnrin rere ìyàwó ànábì láfá kan wá sọ fún ẹgbẹ́ àà ó bímọ kí ló ṣe ọlọ́nkan ọmọ ẹ̀ bó ṣe rí ẹ̀yà ìwọ̀ ìyá ìbò rọ́mọ níwájú ẹ̀ ìbejìbejìbejì lọ́nà mẹ́rin wà níwájú ẹ̀ ọyẹ́ kọ̀ọ̀kan ó wà níbi etí ẹ̀ mẹ́rin mẹ́rin ó wà lápá ẹ̀ ọmọ ah ọmọ ló pọ̀ lára èyí subhanallah ìyàwó ànábì ni obìmọ yóò títí ìyàwó ànábì sallallahu alaihi wasallam oní yìí tá bá a rí àdánwò kò síbi tó lè wa Muhammad sallallahu alaihi àwọn ànábì so kò sí tó lè ṣẹlẹ̀ sí wa wallahi kò sí tó lè ṣẹlẹ̀ sí wa tó dá sí pé a lè fi wédà kan nínú ọgọ́rùn tó ṣẹlẹ̀ sí wọn yìí ló fi pàtàkì ká mọ ìtàn àwọn ẹni ìṣíwájú ìtàn àwọn ẹni ìṣíwájú gbogbo ètò ètò ìmọ̀ni ètò ìdarí kankan náà àbẹ́tò ètò ìṣe kankan ní láyé yìí tí ó bá máa nílọ síwájú ẹ́ẹ̀dì pé àwọn èèyàn wọ́n bá ń ṣe wọ́n máa ń níkàkú sí àwọn ẹni àkọ́kọ́ wọn bí àpẹẹrẹ nísìn mathematics àbí science nílé ìwé in tí wọ́n kọ́ in tí wọ́n kọ́ lẹ́ni tó sì tí kọ́ lẹ́ni tí wọ́n sì kọ́ lọ́la nílé ìwé àwọn iná àkọ́kọ́ wọ́n ti gbé kalẹ̀ rí ìbí àmọ́ bí wọ́n gbogbo ẹ̀tẹ́lẹ̀ lọ yunifásitì tẹ́lẹ̀ rí di science ẹ̀rí di engineering kí ló dé ẹ̀lẹ́ ti propound theory mi ẹ̀jẹ̀ ìgbé theory mi wáyé pé ok physics gbogbo àwọn theory yà lóyẹ mọ́ tí tuntun tafẹ́ lè rọ́ ni tó sì wọ́n kọ́kọ́ nípa àwọn àjàntí ilé àwọn sálàfù tí wọn náà ìyẹn ni ó jẹ́ yóò bí ìnira gbogbo ìnà tó lè máa rí lóbi ìlànà wọn yìí mo ò ní rí gẹ́gẹ́ bí ìnira wọ́n á rí gẹ́gẹ́ bí ojúṣe àti tó yẹ kí wọ́n rí ẹlẹ́mọ̀rá ẹlòmí wà lẹ́lẹ̀ ẹlòmí ó kàwé gan ẹlòmí ó pẹ́ lábírí gan ẹwà àwọn elégún mo bà bélégún bà kéré nísìn kò ní kéré ìgbà láwọn tó wà nísìn yóò mọ̀ kéré ìgbà láwọn sáláfù àwọn sáláfù tọ́lé <laughs> àwọn sáláfù rẹ̀ ní ibi yóò mọ̀ fi kéré bí ìṣàngó bí ọya bí emere bí dídírin tó mọ̀ fi kéré wọn tó ẹ̀kọ́ nìyí fún ní fún wáyé pé àwa náà afika mọ ìtàn àwọn ẹni ìṣíwájú títí wa náà ní irúpẹ̀ ìsìsìláàmù yìí tá a bá mọ̀ àkọ́kọ́ yóò jẹ́ kó yíwa pé kìí ṣe àwa lẹ́ni àkọ́kọ́ táàrin ìlànà yìí ẹlẹ́ẹ̀kejì a tún mọ̀ èwo ló ti kó sínú ìlànà yìí tí ò yẹ kó kó sí tó yẹ ká yọ kúrò tá bá wo táwọn ẹni ìṣíwájú bá fi ilẹ̀ táàwó sí títí wá táà ní kútí lálẹ́kún ayẹ̀ kúrò ha eléyìí òsùn bẹ́ẹ̀ àwọn ìṣòwájú èṣe bákan nínú àǹfààní òun náà ni pé níbi ìmọ̀ ìtàn àwọn ẹni ìṣòwájú yóò bí fún wa in tí wọ́n rẹ̀ nìyí tí wọ́n ti farakẹ́ nínú ìnira nínú àdánwò nínú fìtínà ẹ̀rí àwa náà mọ̀ expect irú tó jọ bí ò bá tẹ̀ nítò a mọ̀ expect bẹ́ẹ̀ يعني الإمام أبو حنيفة رحمه الله وني تعلم سير السلف jihad ká lọ kẹ́kọ̀ọ́ ká lọ wámọ̀ nípa ìtàn àwọn ẹni ìṣíwájú bí abubakari ó bẹ̀ lórí àwọn anábí ọlọ́run anábí adam anábí idris àwọn ìtàn tó dáa ní o kì í ṣe tán àjàntí ilé o ìtàn tó dáa tó lálàáfíà ká mọ̀ tán wọn omi ń bẹ ọlọ́sọ ìtàn wọn fún alálùkùránì omi ń ala sọ ìtọ́lọ́wọ́ sọ àmà ìtọ́lọ́wọ́ sọ ààlè ìmá àfẹ́tàmà bá mọ̀tán wọn in tó kàn wọn nínú àánú mọ̀ àdánwò ṣùgbọ́n tá a bá mọ̀ á mọ̀ rò bóyá in tó bá ń ṣẹlẹ̀ sí ni kìí ṣe àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá bákan náà a ní mọ̀ bá ṣe bá lò nígbàkígbà tí nǹkan yìí tó bá ṣẹlẹ̀ sí ni eléyìí nínú àwọn àdánwò gbà ní ló já sí pé mùsùlùmí ọ̀ràn Ibrahim alayhi salatu wasalam kí wọ́n jù na wọn sọ̀hábà ó ṣẹlẹ̀ síkan nínú wọn tí wọ́n jù náà sínú tọ́lọ́wọ́ bó ti kára àkọ́ náà jóná anábi sàlọ̀sálá ń sọ Muslim gbà mí oṣù mẹ́rin oṣù mẹ́rin pọ́ọ̀tì ẹ̀ ó lè mọ́ kaná wọ́n lè mọ́ dáná wọ́n lè mọ́ ní tí ó jẹ́ lé ó dìdó oṣù mẹ́rin ó dìdó oṣù mẹ́rin gbà mí anábi ó délé bó ní ṣe dámá jẹ́ wà kò sí tẹ́ jẹ́ o tọ́ mo sọ́dáwẹ̀ náà nù bẹ́ẹ̀ ló ti ṣàwá kí tó rẹ́ pé mùsùlùmí báwo ṣe rorí bẹ́ẹ̀ kọ́ ní ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ṣe rorí ìrorí títí wá a máa jẹ́ kó lọ lórí ìlànà ọlọ́run lórí òfin ọlọ́run bá Allah subhanahu torí àsìkò gẹ́gẹ́ bí ìlànà òfin ẹ̀sìn àwọn kankan wá ń bẹ tá fi dáàbòbò ara wa bọ́dẹ̀ dá sí pé ọ̀rọ̀ tí ń wáyé nínú àwọn nǹkan tá lè fi dáàbòbò ara wa nígbàkígbà tí fìtínà bá ti lè ṣẹlẹ̀ náà nínú àwọn tá fi lè dáàbòbò ara ọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala àti súnà nábi wa muhammad sallallahu alayhi wa sallam ẹnu gbogbo mùsùlùmí kò lórí ilé tí nǹkan bá ti ṣẹlẹ̀ kí lọ́lọ́wọ́ bá sọ ń pẹ̀ nǹkan fẹ́ ṣẹlẹ̀ kí lọ́lọ́wọ́ bá sọ ń pẹ̀ èyí tó ti ṣẹlẹ̀ kí lọ́lọ́wọ́ bá sọ kí ló sọ ń pẹ̀ abùkátà ẹ̀rí anábíwa muhammad sallallahu alayhi wa anábí ni taraktu fikum amrayn ó ní mo ń fi nǹkan méjì ilẹ̀ fún yín in tamassaktum bihima lan tadillu abadan tẹ́ bá fi lè dí méjèèjì yìí mú ẹ̀yin ọmọ lẹ́yìn ní ẹni sọnù láíláí alákọ̀ọ́kọ́ kitab Allah al-Qur'an ni wa sunnati àti anábì wa sọ fún wọn pé wala yatafarraqa méjèèjì wọn ò lè pínyà méjèèjì ó mọ lọ papọ̀ ni a mọ fi méjèèjì ṣiṣẹ́ ni hatta yarda alayya al-hawd títí tọ́lọ̀wọ̀n ọba tí ó fi ṣẹ́rí àbàtà haudu bá nàbí sallallahu alaihi wasallam yẹni wípé mùsùlùmí àárọ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run òfin ọlọ́run òun láàárọ̀ mọ́ ìlànà anábi sallallahu alaihi wasallam tọ́nà ní kó fún wa áàdìmú àgbọ́dọ̀ kẹyìn sí nígbà gbogbo òun láàfi ṣe ìrìnà wa anábi wa muhammad sallallahu alaihi wasallam ó tún sọ fún wa ó usikum bi taqwallah azza wa jal ó mo ń ṣe wá sí fún yín mo ń ṣe kìlọ̀ fún yín o bitakuwallah pẹ̀lú payọ ọlọ́wọ̀n bá o ó wá ní ẹ mùsùlùmí ẹgbọ́ o oníbákaná wasamu wa tọ́ kẹ́ẹ̀mọ́ gbọ́ọ̀rọ̀ sí àwọn olórí olórí ẹ̀sìn kẹ́ẹ̀mọ́ gbọ́ọ̀rọ̀ sí wọn lẹ́nu àwọn adarí yín nílùú Islam ẹ gbọ́ọ̀rọ̀ sí wọn lẹ́nu èyí ò túmọ̀ sí pé kákẹ́yìn sí àwọn tó ń darí wa láwùjọ ká máa bẹ̀rẹ̀ sí ní máa dàdúgbòrú ká máa bú Buhari bú Jonathan bú kìníkan gbogbo wa mọ̀ dé ní ara ẹ̀sìn ọ̀rọ̀ wa lélẹ̀ ẹ̀sìn ọ̀rọ̀ wa tó bá ti ráwọn èèyàn kan tó ní àwọn fẹ́ ṣe kílé kan rálì ni protest ni kí ló dé àgbà fámbọ̀dé ni ambọ̀dé must go ambọ̀dé must sit ambọ̀dé must stand wọ́n mùsùlùmí má darapọ̀ mọ́ wọn má darapọ̀ mọ́ wọn fún àǹfààní ara rẹ̀ fún àǹfààní ẹ̀sìn fún àǹfààní ẹ̀jẹ̀ bákan náà fún àǹfààní dúkìá ọmọ ẹ̀dẹ́ ènìyàn

tàbá wà àwùjọ wa a rí póríṣìíríṣìí àdádálẹ̀ ló wà láwùjọ ló wà láwùjọ mọ́lúdì nàbí ìjẹ́ kan anábí ò ṣe anábí ò ṣe mọ́lúdì nàbí yìí tí náà pè ní mọ́lúdì nàbí yìí iṣẹ́ àjọ̀dún àbí iṣẹ́ ìkọ́ iṣẹ́ àkójọ ká wọn ká yálà wá sílá ṣe ń bẹ̀ ni à ń fúnra wọn ní bisikíìtì ni à ń ṣàjọ̀dún ni

ó sọ fún ẹgbó ní làákàyè èyí wá túnmọ̀ sí pé tó bá sànábì náà làákàyè rẹ fi ń gọ̀ sí tó ti yé eléyìí ògbójú mù ṣùgbọ́n eléyìí ti gbalé gboko ó ti gba àwùjọ wa káàkiri nínú àdánwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rẹ́gẹ́dẹ́ nínú àwọn táwọn èèyàn tí wọ́n ń ṣe tó dá sí pé kìí ṣe tánàbí sallallahu alaihi wasallam tánàbí jíwe fún wa anábì ní alaykum bi sunnati ó dọwọ́ yín súnà òun kárọ̀ mọ́ yẹni pé ní bá fi lè rọ̀ mọ́ alkùránì tó rọ̀ mọ́ súnà anábì sallallahu alaihi wasallam ẹni ilá ìsì méjì ẹni yìí fìtínà àdáadáalẹ̀ kò ní gbé lọ kò tí ẹni bá wọn kó síbẹ̀ dé kòkó yóò mọ́ àwọn onímímọ̀ ká sọ aṣọ wa mọ́ye tí bèbè aṣọ àwọn onímímọ̀ àwọn àfá táà bá ń sọ onímímọ̀ táà bá ń sọ àwọn àfá táà ń sọ ipé a lè sọ aṣọ wa mọ́ye tí bèbè wọn ká ma wà láyìíká wọn òun làwọn àfá àtànàbí jíwe fún wa o tí wọ́n jẹ́ àrólé ànábí o ànábí sallallahu alaihi wasallam àkọ́kọ́ náà ọlọ́mbà sọ ọlọ́run ní ṣehid Allah ọlọ́run ló ọlọ́run bá jẹ́rìí annahu la ilaha illa hu pé kò sẹ́nikẹ́ni tí jọ́sìn tọ́sílẹ̀ òdò àfọ́lọ́run ọba Allah wal malaika bákanáà àwọn malaika náà jẹ́rìí bẹ́ẹ̀ wa ulul ilmi àti àwọn onímímọ̀ táà máa tí wọ́n dúró ti déédé wọ́n sì ń sọ déédé wọ́n ṣe déédé anábì sallallahu alaihi wasallam ó wá ń ṣàlàyé ó ní innal ulama ó ní ẹ̀rí àwọn àfá àwọn onímọ̀ lam yarithu dinara wala dirhama àwọn àfá òjogun owó dínárì bẹ́ẹ̀ ni òjogun dirham ẹ̀rí ó ní innama warrathu al-ilm ó ní tí wọ́n dìmú ní tí wọ́n jogún òun náà ní ìmọ̀ faman akhadahu akhadahu bi haddi wafir ẹni bá fi lè dímú nínú àwọn àfá ẹni ìdí tó dámú torí pé àwọn ànábí ọlọ́run òfin kankan lẹ́ka jogún tó ju ìmọ̀ lọ lóbi dá sí pé al-ilmu ìmọ̀ ìmọ̀ wo ní qala Allahu qala ar-rasul ndọ́lọ́n sọ nìyí ndánàbí sọ nìyí ndọ́lọ́n sọ nìyí ndánàbí sọ nìyí ndọ́lọ́n sọ nìyí ndánàbí sọ nìyí ní ndánàbí nìyí dọ́lọ́run bá ní ká ṣe nìyí òfin ọlọ́run lélẹ̀ bára bí ṣe ṣe bẹ́ẹ̀ láti ṣe bọ́lọ̀ ṣe júwe bẹ́ẹ̀ láti ṣe méjèèjì yìí ẹ̀rí sẹ̀bílì nàjáàtì ọ̀nà ọ̀la ni tó fi jásí pé káàdì méjèèjì mú kò sí oore fún ni àfikáàdì mú na ìgbìgbàkígbà tí fìtínà bá ti ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ owó ni owó là ń wá ni à ń sáfóṣì ni tọ́ ẹlẹ́mí ń wá oṣì gan pẹ̀lú ẹlẹ́mí wọ́n ẹ̀ẹ́rẹ́ lẹ́mí mọ̀ ní ah, àfóhun tọ̀ríká lòun àwọn àwọn ìwówò ara instagram àfówó yálà wọn owó àbóhun wọn òṣì àbí ọlọ́run ti ẹ̀ṣẹ́ lólówó àbọ́lọ́run ti ẹ̀ṣẹ́ lólówó tọ̀ ó padà sínú òfin ọlọ́run torí pé owó gangan fún rẹ̀ fìtínà ni ọlọ́run a máa fi ṣàdánwò fún ni bẹ́ẹ̀ náà ni fákírù ọrọ̀ àìní fìtínà ni anábì sallallahu alaihi wasallam a máa wáṣọ a máa sáàdì ọlọ́run allahumma ìwolúwa wa o inni a'udhu bik èmi sáàdì ọ min fitnatil gina níbi àdánwò tí ń bẹ níbi ọ̀rọ̀ wà min fitnatil fakri níbi àdánwò tí ń bẹ níbi òṣì méjèèjì náà ló ní àdánwò tó mùsùlùmí a padà sínú òfin ọlọ́run ta bá wá ìdábòbò lọ ọlọ́run Allah subhanahu wa ta'ala ta bá sì lè ṣe bẹ́ẹ̀ a rí wípé àdánwò kan kò lè mú wa lọ pẹ̀lú ògbò ọlọ́run àdánwò kan kò lè mú wa lọ kí lọ́n sọ kí lànà bí sọ ẹwà sùkútà wà yìí ẹ̀rí tó ti bá wọn èèyàn mọ́ ṣe ń ṣe tó èyí tó mugbó mugbó èyí tó mutí mutí àwọn tó ń pààyàn pààyàn púpọ̀ wàhálà jẹ́gẹ́jẹ́gẹ́rẹ́ dédé kódà lórí ọ̀rọ̀ ipé ọ̀rọ̀ àwọn ìtàwọn Boko Haram ṣe tó tako ẹ̀sìn yìí ẹlòmí fi ó ti fi ìtìjú kọwàá di pé mi náà mo tún wá lẹ́ra mẹ́sì Islam yìí ó ti fẹ̀sì Islam sílẹ̀ ṣùgbọ́n rárá kù síbẹ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam pé ẹ dúró Islam èébú àwọn èèyàn ẹ má jẹ́ mú yín kúrò ète wọn ìfara ní ẹ má jẹ́ kúrò so ní ṣókí eléyìí nínú táà fi mọ́ rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lèyí náà a wà súnmọ́ àwọn àfáà àwọn àfáà tó dá sí pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ eléyìí o ní pé ẹnu àwọn onímọ̀ láti gbọ́ àlàyé bó ṣe yẹ ká ṣe tó yẹ ká ṣe nínú Al-Qur'ani ẹnu wọn láti gbálàyé bó ṣe ká ṣe tó yẹ ká ṣe nínú súnà ilé ìjẹ́ sí pé ikú ikú àwọn àfá àdánwò ni ikú àwọn àfá àdánwò ni táwọn àfá bá ń kú àfá ẹwọ kẹtẹ̀ ìlàmọ́ ń sún àwọn àfáà bí náà pọ́ lọ àfáà ní mọ̀ sọ yí pé kẹtó lè jẹ́ èèyàn ẹ̀kọ́kọ́ jẹ́ èèyàn náà àfáà ní mọ̀ sọ pé ẹ̀sùn mọ̀ ní ká má ṣòro dílé wa ẹ̀sùn mọ̀ ní ká má fọmọ jógun àfáà ni wọ́n sínú búùtù rẹ̀ tán bọ́mọ ń bẹ̀ wọ́n borí èèyàn bẹ̀ àfáà tó fi hàn ṣògùn owó àfáà tó ṣe kúkúrú àwọn bàjẹ́ báyìí pọ̀ náà tẹ́bá wá rí àwọn àfáà tá a lè ṣe òǹkà wọn láwùjọ tí wọ́n ń sọ fún wa ìtọ́lọ̀run sọ ìtànàbí sọ lódòdó lẹ́fí ń bá wá lò tọ́lọ̀n bá wá ń pa àwọn àfáà yìí lé ní tẹ́lẹ̀ ẹ̀yìn wallahi fitna Adawuli, ni musíbà ni tó jẹ́ sí pé torí pé à nírà àwọn èèyàn táàmọ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn mọ́ lori tv lana lana mi ẹnìkan tán pè ní alágbára omi ìtọ́ pè ní alágbára omi àwọn kan tó ń sọ lórí rédíò ẹ má dá wọn mọ̀ sí lówó àwọn ọmọ kan bẹ nísìnyí ọmọ ọ̀rọ̀ ilé ayé ni wọ́n gbogbo ẹ̀nà ẹ̀ṣẹ̀ àmọ́ ọmọ parọ́ ọmọ ilé ayé gbogbo ẹ̀nà ìrọ̀lẹ́yà ìrọ̀lẹ́yà ìgbà ọmọ àárọ̀ náà báwọn ọmọ ọ̀rọ̀ ilé ayé bá wà ẹkọ́ ọmọ àárọ̀ jáde ṣùgbọ́n wọ́n mọ̀ sọ ilé

Ah, ìmọ̀ ti kú ìmọ̀ ekú walakin Allah yaqbidu al-ilma bi qabdi al-ulama ṣùgbọ́n láwọn bó mọ́ pa ìmọ̀ pẹ̀lú ìmọ̀ pa àwọn àfá bójúlẹ̀ káfà kó nímọ̀ tó kó jẹ́ ní rí tó táfà bá ti kú ohun ti máa rẹ̀ ti lọ ìyẹn ìyẹn pòfẹ́sọ̀ tó bá mọ̀ tó ń gbèsè àwọn ìjìsí jẹ́ pé oníkàlùkù ẹ̀hẹ́ ẹgbẹ́ oníkàlùkù wọn ándà tó fi ń gba pòfẹ́sọ̀ ẹwà wọn àfá níbo làbúbákiri wà níbo ní ọmọrù wà àwọn sàábé ní àwọn àfá àkọ́kọ́ ní amadu bunamba lida abu hanifada malikida àwọn àfẹ́ ẹ̀rí àwọn òrílẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́lẹ́lẹ́ àwọn náà ti lọ bukhari da tirimisi da àwọn ilẹ̀ àwọn ti lọ títítítí Ibn Hazmida Imamu Nawawida àwọn àfá àwọn ẹ̀rẹ̀ àwọn àfá ti ń lọ àwọn àfá ti ń lọ ẹwọ àwọn àfá ìkákòwọ̀n lákọsílẹ̀ ni bóò láti lè mọ̀nà bí wọ́n bá lákọsí bóò láti lè mọ̀nà ìkànnà lẹ́ẹ̀kan náà ká tó wá wo ẹwọ àwọn àwọn at least àti ẹ̀lẹ̀ mọ́ àjọ wà láwùjọ a mọ̀ rí kan ìkejì ní tọ́lọ̀ bá mú lọ nínú wa fìtínà lélẹ́yìn ló fi dá sí pítọ̀ tọ́lọ̀ bá sì ṣe láǹfàní fún wa ká mọ́ rí wá sí àwọn àfá àgbọ́ ká má filẹ̀ má tú Kùránì fún rẹ̀ má gbọ́ àdísì yé fún rárá rẹ̀ eléyìí ni tí ó ń kọlu àwọn èèyàn kan tí wọ́n fi ń lo ọ̀rọ̀ Ọlọ́run bọ́lọ́run bó bil-ulama ká lẹ ara wa pọ̀ máwọn àfà mọ́wọ́ sùsù pé a kìlò lè fi Kùránì ẹgbẹ́ ilé a ah, Kùránì ti wà ní English náà ó wà ní English Hadith Bukhari mo nílé 9 volumes 3 eh, Muslim mo nílé 9 volumes kí ló tún kù yóò wá sọ́rọ̀ ẹ̀dí àfà yóò ma wá ṣe wá sí káà má ṣe bẹ́ẹ̀ o ká má ṣe bẹ́ẹ̀ a ní ká má tẹ̀ káà ní ká tẹ̀lé àwọn àfà nítẹ̀lé afọ́jú rárá a ní tẹ̀lé àfà nítẹ̀lé afọ́jú yẹlẹ́rẹ̀ àwọn ọ̀dọ́ mìíràn ní sí ìtura sí pé lára àdánwò tí wọ́n kó sí látara ìkẹ́kọ̀ọ́ wọ́n kó sínú àdánwò àdánwò wá gbé wọn lọ wọ́n wó sùsùn wá ní akẹ́kọ̀ọ́ bí díàrí ẹni bá ti lè ṣokó mọ́ táwọn èèyàn jókòó bá ṣe jókòó yìí táà sí ṣe wá síbẹ̀ wọ́n ní àdádálẹ̀ tó bá ti bẹ̀ púpọ̀ àtà jókòó yìí látòkè wà délẹ̀ wa àti dìkè bèrí ó yẹ́ lẹ́nu wọn gan ah ẹ̀mí sí lẹ́yìn àmú ti lẹ́yìn mo ti lẹ́yìn kúfúrú ẹlẹ́mí fún èsòkó àní mo ti lẹ́yìn dídí gẹ̀fẹ́ náà nìyàn kí ló dé ẹmọ́ ń dàkíkọ káàkiri ẹmọ́ ṣe wá sí níbi àkíkọ kí ló fa àìmọ́fẹ́ lẹ́ ara àìmọ́fẹ́ gba ìmọ̀ lọ́dọ̀ àwọn àfáà ta bá fẹ́ gbẹ̀mọ̀ lọ́dọ̀ àwọn àfáà ni kò sí àfáà kan tó ń sọ tó ń sọ yìí kò sí wàláhì kò sí àfáà tó sọ wípé ìwà níbi ìkómọ ká péjọba ìbídí àrí sáfà nínú àfáà mùsùlùmí ẹni dá lè rọrọ ẹ̀ oró Imam Málìkì tí mọ́ mẹ́rin onímọ̀kúrú ó ní ní akọ́rọ̀ èmi akọ́rọ̀hù akọ́rọ̀hù èmi kọ́ tó ti yẹ èmi lọ́nà tèmi ọmọkúrú wù ní bó ní mọ̀kúrú ṣe máa di bídíà kò sí àfákan náà àfákan tó bídíà ní káwọn èèyàn kan wà níbi kó mọ́ ṣùgbọ́n kí ló fà wọ́n fẹ́ fi àwọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ ànábì yé fúnra ara wọn láì mọ́gbọ̀ ẹwù ẹ̀ tó fẹ́ filẹ̀ wọ́n fẹ́ fi ìrìn àjò almost 1400 years wọ́n filẹ̀ la ilaha illallah àwọn àfá ẹ̀rí ẹ̀bọ́ ṣe wá 1400 years ìmọ̀ táwọn èèyàn ti fi pamọ́ tó fi ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábìyẹ àwọn wá kóólẹ̀ wọ́n wá gbà kúrò wọ́n wá gbéra wọn sípò sọ̀hábà tó rẹ́ni bá ń tú àdísì fún rẹ̀ tó lóhun ò níbi àwọn àfá ó gbé rẹ̀ sípò àwọn sàábẹ́ nù tó rádìsì ọ̀rọ̀ anábì ló wà mẹ́ títí ó gbọ́ ẹ̀ èmi ti dàgbọ́ bá kìrì báyìí nísìn mo sì di húmọ́rù bá rí bẹ́ẹ̀ fọ́ gbogbo àwọn wọn tó bá ti sọ pá kíkọ̀ yẹn mọ́ ṣe kú mọ́ rẹ̀ àwọn mọ́ ń pè àwọn ìsíbẹ̀ àbí yẹn mọ́ ń pa àwọn ìyẹjọ́ kan wá jẹun bẹ̀ dúdú bí àti ìdìbò nìyí ó máa nira fún wọn láti lè lò torí pé ìrìn àjò one thousand four hundred years ó ṣe wọ́n mọ̀ sọ pé gbogbo ẹnikẹ́ni lóòtọ́ nílẹ̀ islam ẹ̀sì islam kọ̀ fún wa ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ àbí ìtẹ̀wọ́rọ́kọ́ fẹ́ni kankan àìṣẹ́ fẹ́ni kankan fún ọlọ́run ọba bẹ́ẹ̀ni ilé ìtàsílọ yìí sí nìyí tá a bá padà a rí ìtọ́kasí ṣẹgbọ́n ìtọ́kasí lásán àsọpóhùn gangan ìtọ́kasí tá a bá padà sínú ọ̀rọ̀ ànábì a rí látàyà ànábì sísan tó dáyé tó fi dásìkò stan ló lọ yìí ara láyé àwọn àfá torí pé àrọ̀ mọ́ wọn àwọn àfá ń sọ gbogbo àfẹ́ẹ̀sì ló sọ bẹ́ẹ̀ kódà nílẹ̀ Yorùbá wa gọwọ́ sọ bẹ́ẹ̀ bàbá dámọ̀ sọ bẹ́ẹ̀ abákàmẹ́lì náà sọ bẹ́ẹ̀ pé eléyìí kò dáa ayẹkúnlẹ̀ fẹ́ nìkan ayẹdọ́bà fẹ́ nìkan ìkúnlẹ̀ fún ni ìdàbálẹ̀ fún ni ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n wọn kan wà dé wọ́n wà sọ pé ẹni bá ti lè kúnlẹ̀ fún yàn ó ti di kèfèrí ó ti ṣíríkù rárá ọ̀ ẹ̀sọ́ áyà olùfẹ́ mú wa kò láyà tó bá láyà ó fẹ́ gbé rẹ̀ sípò ànábì tọ́nà bá sọ́yà kalẹ̀ fún fẹ́ gbọ́yé fún rẹ̀ tó bá sì ládìsì ó fẹ́ gbọ́yé fún rẹ̀ fẹ́ sọ rẹ̀ di sàábé ṣùgbọ́n yóò mú kan náà fà kò sí ó mọ̀ wá ṣe àtàmọ́ àtàmọ́ àtàmọ́ àtàmọ́ ọlọ́run ọbọ̀ ò ní ṣe nǹkan ní ṣíríkù kò ní ṣe kó ṣe lẹ́tọ̀ fáwọn èèyàn kan kó tó kó àpàdà wá ṣe ní ìlànà ẹbọ fáwọn èèyàn kan ní tó bá fi lè jẹ́ ìlànà ẹbọ ẹbọ náà ni láti pinlẹ̀ títí táyé ò parí ìlànà ẹbọ náà ni bọ́ọ̀lù ọlọ́wọ́ ṣe wá ṣe ìlànà ẹbọ fáwọn èèyàn kan a wá ṣe lẹ́tọ̀ fáwọn àbí wá ṣe léwọ̀ fáwọn àbí wá ṣe lẹ́tọ̀ fáwọn rárá kò rí bẹ́ẹ̀ so n tí sábàbí tí mọ́ bí nìyẹn lókùnbà tí yóò bá ti rọ̀ mọ́ àwọn àfáà ká Ibn Kathir ń bẹ Al-Qurtubi ń bẹ bẹ́ẹ̀bẹ́ẹ̀ ní àwọn tí a tẹ̀sí rí ń bẹ ìwò láǹfàní sí eléyìí àwọn àfáà tí wọ́n jókòó ti àwọn ìmọ̀ yìí súnmọ́ wọn ah anakumula kan bá bàbá ìmú kanáà ní kùránì ìdọ́nà bá sọ pé wasáàrí kó wasáàrí kọ ọlọ́ni tàbá ti mọ́lẹ̀ lọ́kùnrin lóbìnrin ká gẹ́ wọn ah, wọ́n wò pé ah, àwọn ọmọ mi ọmọ mi ọmọ ń jí ọmọ ń jí ṣúùtì mi ẹ̀rù ń ah, yìí Ah, afọwọ́sàlẹ̀ gbọ́ o ayà yìí ọmọlọ́lọ́ ma ń bá rí o wàsáríkù wàsáríkọ̀ àwọn ìjọba ẹ̀sì islamu lọ́lọ́wọ́ bá ń bá rí kìí ṣe wọ̀ ti délé ẹlẹ́ẹ̀kejì àwọn tó lọ́wọ́ bá ń bá rí gan bẹ̀ gan mọ́jẹ̀mú pọ́ wọn tó lù ṣùgbọ́n tá bá kọ̀ wò pé torí mo ti ní mo ní ti mo ní ti a kàn mọ́ lò o ẹ̀sì islam ó kó tó dè wá lọ́dọọdán ó kó sínú ìdájọ́ òfin tó dè wá ní mọ̀lẹ́bí ó kó sínú ìdájọ́ òfin tó dè ìlú tó dè kọ́ tó dè gbogbo ilé ayé so ṣùgbọ́n láǹfàní ti ó rẹ̀ gẹ́gẹ́ bí constitution Nigeria ni Nigeria constitution aláǹfàní sí mélòó arúgbó àti ẹ̀ nílé bá nílé gan lè lò kò wúlò àbówúlò fún ẹ bó bá nílé ó kàn fi ṣẹ̀ṣọ́ lé náà ni so constitution ilé ayé òun lálùkùrán òun ni hadith ṣùgbọ́n náà bá fún aláǹfààní ká lè lò ká lè túnmọ́ kó wà lọ́wọ́ gbogbo wa so eléyìí nínú àǹfààní lélé so kárọ̀ máa wọn àfáà kárọ̀ máa wọn ní mímọ̀ òun ni ẹlòmíàwó pé lànà yẹlò máa tó ń sọ gbogbo ọ̀rọ̀ kúnlẹ̀ ẹni bá ti lè kúnlẹ̀ fún ni ó ti ṣe ṣíríkù rárá o rárá o kò sí àfáà tó sọ bẹ́ẹ̀ o ẹni bá kúnlẹ̀ fún ni ó ṣe tí ò da ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n ẹni tó bá fi ìkúnlẹ̀ fún ni ìdọ̀bálẹ̀ fún ni tó ṣe fún ni pẹ̀lú ẹ̀mí ìfijọ́sìn fún ni ẹni yẹn ṣe ṣerúkù ó ṣe kú fún torí pé ọlọ́run nìkan làá máa ń jọ́sìn fún tòun ti bẹ́ẹ̀ náà ẹni tó kó síbẹ̀ a lè ti pè ní kèfèrí a lè ti pè ní a padà sínú ọ̀rọ̀ àwọn onímọ̀ kéèyàn tó lè yọ mùsùlùmí kúrò nílẹ̀ ìsìlámù ah onira al-imam ahmad bin hanbal rahimahullah bákan náà ibùsẹ̀ mẹ́rin mọ́ sọ̀rọ̀ yìí ẹ̀rí káyọ musulmi káyọ musulmi kúrò nínú alùsùnà shadid ó lé wallahi ó lé tó bá fi lè lé káyọ musulmi kúrò nínú alùsùnà káwàyọ musulmi kúrò nẹ́sì islam aṣájú tó lè jù bẹ́ẹ̀ lọ rẹ̀ àwọn onímọ̀ ah ìbílẹ̀ sí pé kí nǹkan nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ kábí lọ́wọ́ afá afánàkùnlá ní tó fẹ́ ṣẹlẹ̀ yìí ó tó lẹ́ka fún wo ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers a máa ṣe mistake àtàwọn sílẹ̀ a ṣe mistake náà wà á ti take position wà á ti balẹ̀ jẹ́ lọ wà á ti sọ̀rọ̀ lọ wà wá gbọ́rọ̀ táwọn afá sọ wọn ah, a wá nira fún àti gbà ó máa nira tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n wò pé àwọn afá àwọn ilé wọ́n wò

ọ̀rọ̀ báyìí bóyí ẹgbẹ́ ṣe ń wo bí mùsùlùmí ṣe máa ṣe nìyẹn in táwọn afábá wá sọ fún wa ká dúró tì kò láwà dúró tì ikẹ́kẹ́ pé kákọ̀ pé eléyè ṣe kò sí tí èṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀ pátá lọ́rọ̀ ẹ̀sìn ẹ̀rì bẹ́ẹ̀dẹ̀ ni kò sí in tí ń bẹ̀láyé tẹ́sìn ò ní àlàyé lórí àwọn àfá kárọ̀ mọ́ wọn ó pàtàkì gan-an wàláhì ọ̀rọ̀ bá ṣe fẹ́ra wa ní ọ̀rọ̀ bá ṣe kọra wá lẹ̀ ní ọ̀rọ̀ bá ṣe bímọ ní bá ṣe kó mọ ní gbogbo alámọ̀ríláyé pátá kódà tó fún ọ̀rọ̀ owó ẹlẹ́mẹ́rin àwọn òṣàṣò mọ̀ nípa ẹwọ̀n mọ̀ nípa tó ṣẹlẹ̀ ní dùmọ́ta mọ̀ nípẹ̀ àbádùmọ́kùnṣẹ̀ nípẹ̀ ọlágbà àkírí wọn ní dùmọ́ta tó kẹ́ ká lè dùn wọn ṣe iṣẹ́ kọ̀ntrátọ̀ ló fẹ́ sọ ní àbí kílẹ̀sì sọ nípẹ̀ tó ẹgbẹ́ ìtẹ́sì sọ nípẹ̀ ní àwọn afáàmọ́ bakery kákọ̀ wá sí kọ́ bakery kì í ṣiṣẹ́ àfá ṣùgbọ́n òfin tó dé bakery àwọn afó sọ fún ẹ ó sọ fún ọ àbí sọ fún ẹ nínú ẹ àwọn afó sọ fún ẹ gbogbo ṣe pátá àwọn afó ṣàlàyé pípa òfin ọlọ́ọ̀fin ọlọ́ọ̀fin ọlọ́ọ̀fin ọlọ́ọ̀ so ilé ìní tó pàtàkì fún wájú àwọn mùsùlùmí kádìmù bákanáà ní àkótán torí àsìkò o ni asọ́bùrù asọ́bùrù ká ṣe sùúrù ká ṣe ìfaradà gbogbogbà kí ìgbà tí àdánwò bá dé atẹ́gùn ló gbé wá ni oòrùn ló mú wá ni ọ̀sán ló wá ni òru ló wá ni látara ọmọ ni látara ìyàwó ni asaburu asaburu ìfaradà pàtàkì ó ti ẹ̀já sí wípé lédè Yorùbá tán bá ní sùúrù sùúrù wọn a máa lò fún tó dáa àti tí ò dáa ìyẹn ni mùsùlùmí táwọn ó bá gbọ́ sùúrù yé a gbọ́yé sí tẹ́sì ní ká gbọ́yé sí ẹnìkan ó ha igbó fáwọn èèyàn ó ha gbó fún wọn ó wá dọ́dọ̀ ẹnìkan igbó bá tán àtẹ́mí kọ́ àmábìnrin jọ orí tán ni jọ ọmọ ìyá mi jọ bá mi ṣe sùúrù jọ sọ ṣe kí ló ṣe sùúrù náà bá ló ṣe àbí àbẹ́ni tó ń há ọtí fáwọn èèyàn ó dórí fi tiẹ̀ ọtí bá tán kí ni wọ́n sọ fún ó ṣe sùúrù náà ni sùúrù ni <laughs> ẹ̀ẹ́ ní táà ń pè ní sùúrù bákan náà ni ní tèdè bẹ́ẹ̀ sì ní bákan náà ní iṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe lára òun ni ká di ẹ̀mí ara wa mọ́lẹ̀ ká má react ká má fi ẹnu hàn ká má fi ẹnu fi bàjẹ́ hàn àbí ká gbarata àbí ká fi ẹnu gbarata fún nǹkan tó ṣẹlẹ̀ so sùúrù nínú ẹ̀sì Islam ìran mẹ́ta ni ìran àkọ́kọ́ òun náà ni asọ́bùrù fi ta'atillah ká ṣe ìfaradà ká ṣe sùúrù lórí gbogbo t'Ọlọ́run bá pa wá láṣẹ ká ṣe ó nira ṣùgbọ́n ká ṣe bẹ́ẹ̀ ó nira àmọ́ ká ṣe inú wákàtí mara àrùn nira tí ó náà bá ti ẹ̀wó rẹ̀ pé ah, ah, ah láti gbàtí mo ti ń kírun ó ti lé 20 years mo ti ń kírun ó ti lé 30 years mo ti ń kírun everyday lẹ́ẹ̀márùn lẹ́ẹ̀márùn ah wallahi nira ṣùgbọ́n a ṣe sùúrù ìyẹn làwọn kan ò lè ṣe ní òfin rọrùn fún wọn so ká ṣe sùúrù gbogbogbà kígbà tọ́lọ́run bá ti ní ká ṣe báyìí ká ṣe sùúrù ká ṣe ẹlẹ́ẹ̀kejì asọ́bùrù fi máa sí yàtì láà ká ṣe sùúrù gbogbo tọ́lọ́run bá ti ní ká jìnà sí ẹ jìnà sí ọtí jìnà sí agídí ò ṣe kò ṣe bá lò sùúrù ló ṣe lórí ẹ̀ torí pé tó wọ́n bá wò lára gbádùn lóòtọ́ àwọn èèyàn kan mú ó ń kó nira bá wọn kì í sí gbogbo ẹni tó mọ́ sí lọ tí ń kó nira bá àbí ẹlẹ́mà ní ẹ̀wà ní ìfìmọ́mọ̀ tí mọ́ ṣe mo ń gbáyàn lójú ni bí ìṣàbọ̀ tí yóò díẹ̀ náà ni díẹ̀ náà ni bò mú bẹ̀ tó sì yé tó ìgbàlára ìgbádùn lé ayé ni ṣùgbọ́n mùsùlùmí ò gbọdọ̀ débẹ̀ èyí tó dùn èyí tó korò agbọdọ̀ débẹ̀ ó kéré ó pọ̀ agbọdọ̀ débẹ̀ ní àsìkò ìdẹ̀ra ti wọ́n sọ lásìkò nira agbọ̀rọ̀ débẹ̀ so sùúrù láṣe lórí ẹ̀ ah eh èyí tó kólẹ̀ yìí <laughs> àdáwọ̀ ni o ẹ lè débò mí gbà mí tẹ́bá tẹ́bá wà nínú plane nígbà mí gbogbo tó bá ń sáàfù nínú plane yẹn máa béèrè wọ́n sáàfù wọ́n sáàfù kan ní ah èmi náà gba kìnnìsà tọ́bá lọ sáàfù ẹ lọ́tí ó dàbí ọ̀rẹ́ wa eh, Emirates yẹn ni flight àwọn ará Dubai ìjọba sì fẹ́ wọn ọkọ̀ sáfà àwọn èèyàn ní nǹkan gbóná náà ìlú rárá ẹ̀fẹ́ mi náà tèmi náà nígbà tó fún báyìí tó mú báyìí ó bá dò gógóró àwọn síbi là ilé gbogbo tó máa sáàfù yẹn ni yẹn máa mú ó ní yẹn máa béèrè fún ṣùgbọ́n nígbà míì fìtínà lè dé tí wà ríra rẹ pé ah ó ní nísìn ẹ àrò náà wọ́n sì ní ó ní nísìn àrò náà wọ́n sì nìkan mọ́ ìyàwó cooperative owó alájẹmọ́sùn ó ní nísìn àróná yorùbá mọ́ kòwé kan wá ní owó ẹni àtowó olówó kọ́lọ̀mọ́ fi kan ìkejì wọ́n sọ owó yìí lórí ọ̀rọ̀ àdánwò ni ṣùgbọ́n kìí kò rí bẹ́ẹ̀ nẹ́sì Islam tó sí owó ti wá kọ́lọ̀mọ́ fi wọ́n wá owó olówó kọ́lọ̀mọ́ fi wọ́n wá ni tó sí kò jìnà sí ẹ̀ṣẹ̀ ọlọ́run káṣẹ lọ́run sùúrù ni ẹwọ ṣìnà bó ṣe gbalẹ̀ ó gbalẹ̀ gbogbo láwùjọ wa kódà arúgbó ń ṣe é ṣìnà gbajúmọ̀ gan débi pé báyàwó ló bá wà ní kọ̀rọ̀ tán lẹ̀ bára wọn báyìí tẹ́yìn sí nǹkan já ni àfá ẹjọ́ ẹ̀pàná yìí ẹ̀pàná yìí ṣé mi ìbàjẹ́ yìí gbogbo dé ó ti kó ìbàjẹ́ ti di ẹwà láwùjọ so ìwọ tó wá ṣe bàjẹ́ tó sì láǹfààní àti ṣe bàjẹ́ tí bàjẹ́ sì rọrùn jù dáadáa lọ sùúrù ni ó múyàn wàláyì sùúrù ni pé ah ó nira bẹ̀tẹ̀ ah àṣẹ anábíwá Muhammad sassalani nínú àwọn tí ó bẹ̀ ní abẹ́ bòjì ara sí ọlọ́run òun náà ni ṣáàbùn òun náà ni arákùnrin kan ọ̀dọ́ ni khaliya bi imra'atin ó wà ní kan jamali wa manzila arábìnrin yìí ah ni ní ẹwà tó pọ̀ bẹ́ẹ̀ ni arábìnrin yìí ó nípò láwùjọ gan arákùnrin arábìnrin aparákùn pé wà wa súnmọ́ mi kò sí ẹnìkankan wa hmm. ọlọ́run jẹ́ ó ṣẹlẹ̀ sí wa o má gbẹ́mi lé mímọ́ rẹ̀ mọ́ bẹ́lọ́ kọ́lọ́mọ́jọ́ ṣẹlẹ̀ ni tori pe ẹ̀ntà ti sọ fún wa ní bẹ̀rẹ̀ tànàbì ní yusbihu mu'mina yusbihu mu'minu káàfirọ̀ ó ní mùsùlùmí yóò di kèfèrí ẹ̀rí ààbẹ̀lọ ọlọ́mọdékù kan wà anábíwá yusuf alẹ́sàlásùnà ah ó fẹ́ mú ngbà arábìnrin ìbó yẹra wa tó tó tilẹ̀kùn wọ yusuf sẹ alọ́ọ̀bá mi ṣe ṣìnà lẹ́ni sẹ arábìnrin àkùsí tó jọ bà tó tó stéjì kan ọlọ́ tí ìbá ipá nàbí yusuf rí burihanu mi rọ́bì lóyẹ pé ọlọ́run bá tọ́ sọ́nà ni hamu hamu pé jẹ́kẹ́ mi náà ṣe ojú wà lẹ́mí àwọn arábí Yusuf arábí ọlọ́ba ni tamati wa sọ èmi àbíwọ àwa wà níbi kan tí ó sẹ́ni kankan bẹ́ afárábìnrin ọmọ òkú ńlọ ni ó rẹwà bẹ́ẹ̀ sì ni ó ní kápá tó tún gbẹ́sẹ̀ lé tábà tó ṣe tán tẹ́nìkan ò ní mọ̀ ẹ̀rí kọ́lọ̀kúṣà ànúwà rẹ̀ tún asọ́bùrù ó pàtàkì ká ṣe sùúrù kúrò níbi tọ́lọ̀wọ́n bó fẹ́ ká ṣe sùúrù ẹlẹ́kẹta oná ni asọ́bùrọ̀ aláàkàdára máàlì mọ̀lẹ́mà ká ṣe sùúrù lórí àwọn kan táà ń bẹ ọlọ́run dákun fún mi lówó alálùbáríkà wọ́lọ̀ dákun ọmọ alálùbáríkà ọkọ̀ alálùbáríkà yọ́ alálùbáríkà ṣùgbọ́n táà ń tọrọ yọ ọlọ́run bó ti fún wa á ṣe sùúrù lórí ẹ̀ ìgbà míì sì nìyí tá a bá tọrọ lè fún wa ní nǹkan míì tá a fẹ́ ń tá ọlọ́run lè mọ́ fún wa èyí tá àtọrọ gan lọ́wọ́ wà lè gbére kí láṣe sùúrù náà ni arábìnrin kan ọmọ rẹ̀ kú ó wá ń ké ó ń gbéra yílẹ̀ ó ń sọ̀rọ̀ tí ó dá ó ń sọ̀rọ̀ burúkú anábíwá ní esbir ṣe sùúrù ṣe sùúrù àjẹ́nà ó jẹ títí ẹ̀ kí ló sọ bá sọ́hun bàtàrà rẹ̀ wá balẹ̀ tán ẹgbẹ́ ó wà bẹ́ẹ̀ láwùjọ wa náà ẹlòmí tí yóò kù fún yóò mọ́ wá kékeré ṣe sùúrù afá mọ́sọ̀bá mọ́ sí orúkẹ̀ ọmọ mẹ́fà wọ́n ti kú mọ́sọ̀bá mọ́ ọlọ́run dá yóò mọ̀ wí kú ilẹ̀nu ẹ̀ ṣe bá kúrò lọ́dọ̀ ẹ̀ nígbà tó bá wá di lálẹ́ ààrẹ ti balẹ̀ tán ààrẹ ti background bí àṣà àwọn èèyàn àrítọ́ gbogbo akámú arábìnrin náà wá sọ́jọ́ náà ìgbé tọ́ òun ti wá gbakámú báyìí nísìnyí òun á ṣe sùúrù báyìí lẹ́yìn ìgbà tí ó ti exhaust ó ti lò tán ní gbogbo gbogbo tó fi lè bánújẹ́ sọ́lọ́run tó fi lè takọ ọlọ́run gbogbo ló ti lò wà náà wọ́n pàkà mú sí wà lọ wá ń bí àwọn èèyàn àwọn èèyàn bèèrè lọ́wọ́ rẹ̀ o mẹ́ni tó gbẹ́dàmúlẹ̀ tó gúnlẹ̀ kan olóòwò mọ́ anábìmọ̀ ní náà owó mọ́ wà lọ́bá náà bí sàlàmà tó wá débẹ̀ wọ́n rí wà náà ó ní innama sabru inda sadamatil ula ó ní ẹ̀rí tánpẹ̀ ní sùúrù òun nígbà tí àdánwò bá kọ́kọ́ dé ta sì faradà lórí ẹ̀ lẹ́nu kì sígbà tí ara alẹ́ ti bẹ̀wá ẹlòmí èyí ó kù fún lẹ́kọ̀ọ́ òun sì ń gbé Kaduna yóò wọ mọ́tò bí mọ́tò bí mẹ́rin kó tó débí kò ní sunkún nínú mọ́tò kódà òun gan mọ̀ nínú mọ́tò mọ̀ pé á ah, ọmọ ní gbùlúdì ọmọ ní gálà wá ẹlọ gálà rẹ̀ yóò ra gálà yóò ra eyín yóò jẹun yóò títí tó fi dé Eh, ọjọ́ta títí yóò fi wo mọ́tò ìjọ́ra òun náà ní wọ márúwá yóò tún ra ṣíṣì yóò tún jẹ níbẹ̀ tó wá délé orin tẹ́nìyàn kú fún àwọn lára mọ́lẹ̀ ààbí nígbà ẹsẹ̀ sùúrù àríbì nígbàṣẹ́ àríbì nígbà níṣẹ́ para mi ọ̀pọ̀ tó pọ̀ láti Kàdúná tó para rẹ̀ tó fi lè para rẹ̀ wà tó Kàdúná tó jésì ní olè bẹ́ni kó yí stari mọ́ dẹ́wà lọ́wọ́ ni ẹ́ ọlọ́mọdé kó làwọn ni àbíkò jẹ́ ìdẹ́bà dúró jẹ́ bọ́ síwájú mọ́tò àbíkò bẹ́ jẹ́dẹ̀ nínú mọ́tò ó ṣe lè ìwọ́n oúnjẹ gùn nílò ó ń bá dùn ó ṣe gbẹ ó tún sùn ó tún jí ó tún bá tọ́wọ́ nílá wọ́n ní àá ah, ó wá délé tán ó wá bàrá jẹ́ wọ́n wá bẹ̀ títí títí wá ní kò sí níbẹ̀ ara eléyìí ṣe sùúrù tó ti yẹ́sìn ìtara leléyìí ìmọ̀ yẹ̀yẹ́ tí àdánwò kó sí wa lára kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kọlọ̀kú dábò oníkálùkù wa a lè tọrọ kádánwò fún ọ̀ṣẹ̀lẹ̀ ṣùgbọ́n dáàbọ̀ tọrọ pé àdánwò tí ó gba imọ̀ lára wa kọ́lọ̀ kọ́mọ̀ fi kàwà ọlọ́lá ìlàhà ìlàlá kọ́lọ̀ kó mú wa dúró in tí yẹn bùkátà sí kádánwò bá ṣẹlẹ̀ kọ́lọ̀ kó fi rọ̀ wá lọ́rọ̀ in tó lóore fún wa nínú owó Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó jìkẹ́rẹ̀ fún wa ọlọ́lá ìlàhà ìlàlá وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله